سبحانه وتعالى nígbà tẹ ẹ máa wí tẹ ẹ máa sọ àyùmọ́ wí àyùmọ́ sọ ọlọ́mọ fi pọ̀ sí i nínú àwọn àfa tí ó jẹ́ fáàrí fáwọn àfa olùkọ́lọ́ kó ṣe yín ó bọ̀ ṣe yín ní àwọn àfa tí ó mọ̀ bá àfa jẹ́ mo ti ń ṣe ládùúrà tó yẹ oṣù bẹ́ẹ̀ fara tìbí náà lẹ́bí torí pé ní pàtàkì jùlọ ẹ̀yin tẹ̀ ti síwájú níbi pẹ̀lú ìlànà àwọn bàbá wa àwọn kàndá kan wọnú ìrẹsì àwọn kàndá kan wọnú ìrẹsì ẹ̀yìn téèyàn bá fẹ́ máa ja ìyà gbogbo ọdún yẹn ti ń jà ní pàtàkì jùlọ àwọn tí a máa ń pè tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú àlàáfáà náà òun náà ní nínú àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ pé ní ìṣesí tí wọ́n kò jọ ti àwọn bàbá àtàná ìgbẹ́sìn lọ́wọ́ wọn kò jọ táwọn bàbá àtàná pẹ̀lú bí àwọn ọ̀rọ̀ àti ìyá àwọn wọ̀nyí ìlàkàkà wọn nìjúlìyà àwọn bàbá àtàná àyíkọ́nà wa àti àmọ̀ ọlọ́run wọn wá wọn ti lọ. yẹ́nì ẹ̀ẹ́. الإطلاق للقول lórí àwọn ikọ̀ kan kò síbu táwọn onígbọ̀n ti kọ́ wa. Àwa ti sọ wípé nítorí pàṣírí àwọn kan tí ò dáa káwa ní gbogbo níláwà níbi ò dáa ọ̀rọ̀ tí ò dáa ni. Ọlọ́run ọ̀rọ̀ tí ò dáa ni. Akẹ́ni kan wá lọ pé kò sí tó kò sí ìkẹ́kọ̀ọ́ tó bàjẹ́ lára oníláwà ní ọ̀rọ̀ ẹni ò dáa. Ojú nínú ẹni tí ó rí na lágbàlá yẹn ìlú wà mẹ́ẹ̀ kódà tí wọ́n bá sọ ní ti yorùbá fẹ́ẹ́ jìyà àmọ́ mo lò sẹ́bí láàrin àwọn èèyàn kan tó já sí pé níta báládọ̀ wọn pátápátá ó yàtọ̀ sí bá àwọn bàtà tó gbé lọ́wọ́ àbí ọlọ́run fún àwọn afáwa ìjọ ọlọ́run àbá fún sáré wọn tọ́wárá ó dàgbọ́dọ̀ ó bá yí ó bá yí kò dúró ó bá jẹ kẹsẹ̀ yóò jẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ dúró déédéé àmọ́ ọlọ́wọ́ bá aláṣọ àtàlà òru orí kan nínú ẹrú tí ọlọ́wọ́ bá jọ̀rọ̀ orí kan oníkẹ́ ìwà àti gbogbo orí kan ìwà rẹ̀. lẹ́yìn ìgbà yẹn mo ti gbogbo àjọmọ́ ní kalẹ̀ pátápátá pé a kú ìfẹ́ǹsì àsìkò ìṣíájú ara wa nítorí pé tí a bá jókòó tálá fẹ́ gbọ́dọ̀ fi hàn oríṣiríṣi tá a bá parí wọ́n ní pásítọ̀ nǹkan tí wọ́n fẹ́ fún oníkálukú tó wà nídìí òkú ṣùgbọ́n oníkálukú fẹ́ wá lékún lẹ́kọ̀ọ́ àti ní ẹ̀sìn àbí ọlọ́run bá aláwọ̀ sọ̀rọ̀ wọ̀ sáálá ìjókòó àsìkò yìí ká fẹ́ jókòó yìí ọlọ́run sàjẹ́ kó sókàlùkù wà láwọ̀ wọ́n jẹ́ ká ní dáadáa sí oṣù ọ̀nà náà oṣù ọ̀nà tí ó rí àforíjì ọjọ́ ìṣẹ̀dá tí ó wà sẹ́yìn gbogbo ta lọ wá sọmọ lọ́dọ̀ náà ní àjọ àrùn pátápátá àwọn tó ń ṣàtúwáṣe kò gẹ́ ẹ̀dá tó kọ́ níbi tó wà wájú ọ̀nà kò fẹ̀rù wálẹ̀ kò fi wáṣe kò gẹ́ rẹ̀ kò jẹ́ ká níbi gbàgbà bẹ̀. mo ti dá aládìyẹ wípé gbogbo ibi tó lápò ìdí sí nínú oṣù yìí mo fi ìfẹ́ tó méjì màá ṣàlàyé àwọn kan tí àwọn èèyàn fẹ́ máa ṣe lórúkọ tí ò dáa. Àkọ́kọ́ níbẹ̀, wọ́n sọ pé kàlàfíà, nítorí jẹ́ kàlàfíà, mo sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn fúnra mi láti ṣàlàyé ẹ̀ ní gbogbo ìjókòó tí mo bá wà nínú sọ̀rọ̀ náà mi. Àwọn kan ní òṣèlú lè kàlàfíà, àwọn kan ní ẹgbẹ́ kan. Ọ̀rọ̀ yìí ìsọkúsọ ni. salafiyya una da sunna na Muhammad sallallahu alaihi wasallam sunna na Muhammad sallallahu alaihi wasallam una da ibi tí wọ́n ti ti múlẹ̀ ní àṣìṣàlà gbólóhùn sálàpù ó pọ̀ nínú àlùkò ọba sálàpà nígbà ń sọ wípé ó sọ di èèwọ̀ wípé ẹ lè fẹ́ ìyàwó tí bàbá yín bá ti fẹ́ ọlọ́run bá ní owó yọ̀ǹda rẹ̀ àyàlé ilé yìí tó bá ti lọ ẹ bá ti ṣe lọ gbọ́dọ̀ nǹkan ọba ní òbí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lè sọ̀rọ̀. gbọ́dọ̀ sàlàfíà ń ṣàdájá lẹ́gbẹ́ sí o àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n ń pè lórúkọ tí ń ṣe tiẹ̀ o ó wà ní Quran oṣù wa ní àdìsá ní Muhammad ṣùgbọ́n àdìsá nínú àdìsá ní Muhammad nígbà tó tó kù díẹ̀ bá lọ́bí máa kú láyé àdẹ́bí wa jókòó ó bá wọn sọ̀rọ̀ àbá sọ̀rọ̀ sọ̀rọ̀ wá nínú hadith yẹn Fatima bintu Rasul ọmọ àdẹ́bí Muhammad sọ́lá wa wọlé àdẹ́bí wa mú Fatima rọ̀dìyàmọ́ àdìsá ó fi jókòó sí akọ́tọ̀ ẹ̀ wọ́n ní ànábì tún ní kó wá jókòó sápá àlàáfíà lẹ́yìn ìgbà yẹn ànábì ọ̀rọ̀ àbọ̀ sọ̀rọ̀ àtẹ́lá ànábì wá gbẹnu sí Fátímà létí bàbá kàtà bùkà àṣẹyìnà Fátímà náà yẹ kó sọkún ànábì tó wá gbẹnu sí létí lẹ́lẹ̀ kejì Fátímà wá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ gbogbo àwọn tó jókòó bẹ̀rẹ̀ pé èwo ni bàbá àtọ̀kọ yìí ṣe yìí ìgbà tó wá dìde ní ìjókòó ìyàwó Aisha ọ̀bí àlàyé wọn lọ bá fáwọn bí mo bá dé Muhammad sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ onímọ̀rí bàbá rẹ̀ tó gbẹ̀rù sí ẹbí tí lákọ̀ọ́kọ́ ó bẹ̀rẹ̀ sí sọ ẹkún ẹkún ìlágbára kí ló pa ọlẹ́kùn ní ìdí sọ̀rọ̀ tán mo tún ní kó gbẹ́nu sí ọdún tẹ́lẹ̀ kejì ó tún bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ rẹ́rìn kí ilẹ̀ ẹjọ́ sọ láàárín ara wá sí ní ìdí tú àṣírí ànábì ló kù bàtìmá bẹ láyé. Àlọ́ Bọ̀kọ́rì àríyàn ṣọ̀bọ̀tùwá ó mú hadith yìí wá lábẹ́ àkòrí wípé tí wọ́n bá fi àṣírí sí ìyàn lọ́wọ́ tó bá jẹ́ pé orí bẹ́ẹ̀ fáwọn èèyàn pé tí wọ́n bá fa àṣírí yẹn wá rí orí bẹ́ẹ̀ èèyàn lè sọ ọ́ nígbà tẹ́lẹ̀ yẹn bá kú láyé níbi ìyàwó àìsà padà lọ bá fáfímọ̀ ọ̀bí aláwọ̀ àyìnlá wípé àṣírí bàbá rẹ tó lóòfẹ́ kí ní òní bàbá rẹ fáàfin láyé mọ́ mo fẹ́ gbọ́. fásimọ̀ wa ń sọ fún ìyàwó àìsà pé sórí àkọ́kọ́ tí mo kọ́kọ́ wọlé sí bàbá mi bẹ̀rẹ̀ sí létí ètò ń sọ fún mi nígbà yẹn ni wípé àdẹ́bìrì sọ pé òun ti rí alábí pé kò lè pẹ́ tó òun fi kú láyé nítorí wípé Jibril alayhi salam Jibril alayhi salam òun ní ẹ̀ka ló máa wá kí Al-Qur'ani fún òun ní odidi Ramadan níbẹ̀ yẹn àwọn afáàní nínú súnà fẹ́ kó kálukú wá gbajúmọ́ òní wípé ká kí Al-Qur'ani lẹ́ẹ̀kan nínú sọ̀rọ̀ náà torí pé bí Jibril ṣe wọ́n pẹ̀lú àdé Muhammad ní sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àdájọ́ bìbélì ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó ti wá wá lẹ́lẹ̀ kejì wá tó kí àlùkò áàdì fún mi àdẹ́bí sọ fún fásitì pé tí mò ń rí di ní pé àsìkò tí màá lò ló ṣe èlò pẹ̀ kò tó nǹkan mọ́ fásitì ní ìtí bàbá àti kọ́kọ́ sọ fún mi tó ń pa mí lẹ́kọ́ tí mò ń sunkún sí mi. sọ wáyé lẹ́ẹ̀kejì tó wá gbẹ́dẹ̀ sí mi létí tó wá sọ fún tí mo fi rẹ́rìn-ín ibi tó fẹ́ ká kọ̀ọ̀kan sí rèé o tí mo wá fi rẹ́rìn-ín òun ni wípé bàbá mi wá sọ fún mi pé hawala tuhibbina an takuna an takuna sayyidatun nisa'il janna ìwọ Fátímà ẹkùn rẹ pọ̀ tó báyìí ṣé nù rẹ ò ní dùn kó já pípé ìwọ lọ́ọ́ jà síwájú àwọn obìnrin láti tẹ́lẹ̀ àti wípé ìwọ náà lẹni àkọ́kọ́ nínú ará ilé èmi tí ó kọ́kọ́ wá bá mi ti bá ti kú ànábì wa sọ pé níìmọ̀ sálàkù níìmọ̀ sálàkù ànàlákì mọ́ndàlá ìjẹ́ aṣíwájú orí tẹ́lẹ̀ bàbá rẹ̀ ti fún aṣíwájú orí ànábì pera rẹ̀ ní sálàkù níìmọ̀ sálàkù ànàlákì mọ́ndàlá aṣíwájú orí ni mo jẹ́ fún wọn fásitì ọ̀rọ̀ yìí fásitì náà wá gbọ́ lẹ́lẹ̀ ìpínlẹ̀ ìṣẹ́rẹ́ rẹ̀ mo tún fẹ́ lóbi hadith pé àdébìkúra rẹ̀ ní sálà. tàbá wa sọ wípé àwọn sálà tàbá ti má dẹ́bì kan àwọn sàbí ló tẹ̀lé ń jẹ́ sálà. tàbá sọ pé sálà tí àtúntà ń sọ wípé gbogbo ń tà àtàwọn sàbí bá ṣe lẹ́sìn òun ní kẹ́ ẹ jẹ́ ká ṣe lẹ́sìn ń tà sọ wọn. ló jẹ́ sálà fíyà ni bí kálukú wa ẹ má wu àwòkọ́ṣe bí ìṣẹ̀sí ó àti àdébù Muhammad sallallahu alaihi wasallam nínú Al-Qur'an ọlọ́wọ́ bá sọ wípé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah gbogbo tó jẹ́ àwòkọ́ṣe eré pátápátá ó ti wà pé lára àdébù Muhammad sallallahu alaihi wasallam obìnrin kádẹ́bí látẹ̀lé sálàfù wa nìyẹn àwọn sàbí àdẹ́bí nínú sùràtì ọlọ́ni ulaika alladhina hada Allahu fabihudahu iqtadi ulaika táwọn sábẹ́ àwọn tọ́lọ̀ ọba ti já ìdè nìyẹn àwọn tọ́lọ̀ ọba ti sàmọ̀nà ẹ̀wọ̀ nìyẹn ṣẹ̀rí tí ọ̀rọ̀ bá dá ẹ̀ lójú èèyàn sàlàyé ẹ̀ tí ó yẹ ẹni tó ń gbọ́ ni súndà yìí dàrú kìí sì takò làkàyè mò sàlàyé sàlàfíà pẹ̀lú alùpàdé àti súnà ní Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ kì í sọ lókùn láàkà ìdúgbò yìí tẹ̀gbọ́ bẹ́ẹ̀ ló sì wà nínú yé ẹ̀yìn tẹ́ pé ẹ̀ kì í ṣe aláìmọ̀kan níbi alùpàdé àti súnà ní Muhammad ní pàtàkì lọ àfa àti wọ́n jókòó sílẹ̀ tó bá jẹ́rọ àwọn láǹfààní tí wọ́n sọ pé a kò rí bẹ́ẹ̀ ọlọ́run ìwúláyìí kan lẹ́bí náà àdá ìwúláyìí kan lẹ́bí náà àdá lọ́ọ̀bù àwọn sábẹ́ àwọn tọ́nà wọn bá ti sàmọ̀nà wọn nìyẹn fàmì òdáhùn ìkòtẹ́ ìlànà wọn ni tẹ́ ẹ tẹ̀lé èèyàn lè jórí láwà yìí kó sáfi tẹ̀lé àjọbí àti àwọn sàábà ní Muhammad sọlá sọlá nípa fẹ́ràn ọba yẹn wọ́n bí táyì ọlọ́ọ̀ni wọ́n bí yàgbáwa ayéhu wọ́n rọ́jò àyè àwọn sàábì ọlọ́ọ̀ni òun ti yọ́nu tó dírú recommendation tó lọ di kàlífà wọn sábà láàfà láwùjọ lọmọ kírú wọn lọ wá sọ pé rọbì àgbà wọn á nìkú wọn lọ dùn á kó kó bẹ jáwọ sábẹ kò sí kò sí káńkà àfà kẹkẹ tó gbarú recommendation yẹn látọ̀dọ̀ ọlọ́run aláṣọ àtàlà àtàwọn sábẹ nìkan ọlọ́run aláṣọ àtàlà òwò àtàlà kó dàtọ̀ kó fi ní àbí ṣe kò gẹ́ láti pèsè àdéhùn àhábọ̀ ìṣọ̀rọ̀ àti àwọn ará ní àlẹ́ Mohammed ní pàtàkì ní àwọn sàhábà. àkórí ọ̀rọ̀ tó ní gẹ́gẹ́. marriage our responsibility. ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n wà ní jésù pátápátá ọlọ́run tí wọ́n bá ọkọ yìí mọ̀ ṣe. ṣẹ́rí kámúlò àkórí ọ̀rọ̀ kó jẹ́ nǹkan tí àwùjọ déètì ọlọ́run fi ń ṣe kó gẹ́ lábàlá because ẹ̀rí ta bá rí inú ilé wa tù àdúgbò wa ó lálàáfíà ìlú wa ó lálàáfíà òní kété tí a bá ti fèlè níbi inú ilé wa a máa ní problem because inú ibi tí nǹkan ti ń dà wá ilé yìí inú ilé ni jẹ̀mọ́ ìdààmú tó ṣẹlẹ̀ ní ilé òun ló bọ́ sádùúgbò òun ló bọ́ sí àwùjọ pátápátá tí gbogbo ẹ̀ ti dàrú. nínú tó yẹ ká tó sì yẹ ká fọkàn sí kódà kò ṣe pé àdírẹ́sì àkúrò àtún máa rẹ̀ láàrin ara wa ká mọ iṣẹ́ ara wa bẹ̀ wàláhì nínú ẹ̀yìn ọ̀rọ̀ ìdílé wa nítorí pé tẹ fi sí yẹn ó tuntun bó tilẹ̀ já sí nínú ìdílé bàbá àtìyá ẹnìkan ló ní responsibility bàbá ló ní responsibility ọkọ ló ní responsibility ìyàwó ní submission èrí tí mo lé wọn bá ti dáa àwùjọ wa kò lè dáa a lè rọmọ rè kó yẹjú àmọ́ ẹyẹ ti gbé níbi àdébà mahamadu sọlá àdìsọlá ti kọ wa kẹrí nìkan kákọ́ náà mọ̀ wípé kò ṣe social event ẹsìn ní àgbẹ̀ká agbóhùn nínú lọ́wọ́ ìfọ̀hánà owó sáà àti látọ̀dọ̀ lọ́wọ́ bá àgbẹ̀ká ọ̀kọ́ ra wọn búlẹ̀ ọlọ́wọ́ bá lọ́wọ́ sọ̀rọ̀ àyè sọ wípé wà á ń kẹ́tọ̀ máa tọ́ lẹ́kọ̀ọ́ sílẹ̀ nìfà lọ́dọ̀ àwọn ìfọ̀hánkì wò hámóhùn ẹ̀fẹ́ yàwó àwọn tó bá tẹ̀yìn lọ́wọ́ nínú obìnrin amúrò mi lọ́wọ́ ìfọ̀tàrà owó wọ̀tàrà àṣẹ ọlọ́run bá ní ó kẹ̀lé yàtọ̀ lọ́dọ̀ ẹnìkan sẹ́nìkan orí pé tó bá jẹ́ wájìbù lọ́dọ̀ ẹnìkan ó lè jẹ́ súndẹ̀ lọ́dọ̀ ẹnìkan kódà nìkáwù lè jẹ́ àrọ́ọ̀bù fáwọn èèyàn kan àwọn kan wà nìkáwù jẹ́ àrọ́ọ̀bù fún ìran ọkùnrin tí nìkáwù máa jẹ́ àrọ́ọ̀bù fún òun tó já sí pé kò lè bá obìnrin ṣe ìran obìnrin tí nìkan máa jẹ́ àwọn òkùnkùn òun obìnrin tẹ́ pé kò ní ìtọ́pẹ̀ lójú ara obìnrin kò sí lọ́dọ̀ rẹ̀ irú àwọn ilé wọn bùkátà fún ṣe ìka ṣùgbọ́n téèyàn bá jí ọkùnrin tó pé tára rẹ̀ dá pé ọ̀rọ̀ yẹn kò ṣe ìka lókùgbà tó bá ti dé kápá ọ̀làkọ̀dé jẹ́ àmì hadith Rasulillah ìfọ̀sọ́lá hadith abdullahi bin mas'ud àrẹ́bìnrin pẹ̀lú ìfàtọ́ àbíkùn lè bá àdá wọ́n ní ẹ̀tẹ̀ zọ̀wọ́jì ẹni tó bá ti ní kankan nítorí lè fi tẹ́kì ara rẹ̀ àtòbìnrin nípa jíjẹ mímu nípa ibi tóbìnrin máa dé nípa dídàpọ̀ sí lọ́rùn òtẹ́kùn ní bá àyè àdébìnrin aliyah tẹ̀sán wà ìwé lè kọ́ kó lọ sí ìgbéyàwó fàyínnáwó àwọn gbòòrò ìbàfà àdébìnrin òun ni ó jẹ́ kójú oníkálukú tó káwọ́kì ó wálẹ̀ wà á sọ̀rọ̀ lọ́fàájì òun ni ó dẹ̀ jẹ́ orí ara rẹ̀ fọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wa sọ gbogbo àwọn tí wọ́n jẹ́ bàbá bàbá àwọn ìyá àwọn obìnrin ànábì fi wa létí ní pàtàkì jùlọ àwa bàbá bìrì hadithi àbí òrìrà tàwọn jẹ́ àwọn ànábì bá wọn sọ̀rọ̀ ọjọ́ kan ànábì ní ìdá àtàkùn mọ́tẹ̀rùdọ́wọ́ lẹ̀ dídẹ̀kù wọ̀kúnìkọ́ ú fọ̀zọ̀gbẹ́jù ìlànà إلا تفعل تكن فتنة في العرض وفساد كبير alábìrì tẹ́lẹ̀ kankan bá wá bá yín kó o fẹ́ fi ọ̀bọ ilé yàwó nínú ojúṣe tó ti di táà ti bẹ̀rẹ̀ pọ́blẹ́mù wa wò ní pé a rò wípé ọ̀làjú òun ni ó já sí pé tọ́mọ wa bá fẹ́ mú ọ wáyé ká má yẹ róòlù kankan sí àpè ju pé ẹ̀tọ́ bá ti mú wá náà ni ẹnu pé sóbù ẹ ìwọ ló mú wá fúnra rẹ o sóbù ẹ fàyè kọjá wa wàláhì gbogbo àwọn tá a bá jẹ àgbàlagbà tá a bá fi méjì fífi dáadáa màá sọ pé bẹ́ẹ̀ ṣe báyé kọ nìyẹn nígbà tẹ́yìn kéré bí wọ́n ti ṣe é kọ nìyẹn ó ní ìgbìyànjú tí àwọn òbí obìnrin máa ń ṣe nígbà tí wọ́n bá fẹ́ fọwọ́ wọn lọ́kàn gbogbo àwọn ìgbìyànjú ìdá nígbìyànjú dáadáa tẹ́sí òfàpò ẹ̀sìn fẹ́ bẹ́ẹ̀ àmọ́ wádìí tara fẹ́ fọmọ fún ojúṣe bàbá ni àlójúṣe ìyá náà ni kódà obìnrin fúnra rẹ̀ náà òun náà máa ń ṣe bẹ́ẹ̀ bó ti ẹ̀jẹ̀ pé àdìsí tí máa mú wa àdìsí abilékọ ni obìnrin lọ bá àdébọ̀ Muhammadu sallallahu alaihi oníra àdébì lájájá Abu Jahabi wa Muawiya àwọn méjèèjì wọ́n wá bá mi wọ́n fi ọ̀rọ̀ ìfẹ́ wọ́n fi lọ̀ mí ilé ànábì gbàgbé nígbọ̀nà kí ló lè sọ nípa àwọn méjèèjì tani tó fẹ́. lílọ ọ̀dọ̀ lílọ ọ̀dọ̀ ànábì tó bèrè ìgbà ìfihàn ń pé obìnrin náà máa wádìí dídú ọmọkùnrin ó lè tẹ̀yàn lọ́rùn ìsọ̀rọ̀ sí rẹ̀ ó lè wùyàn ìmúra rẹ̀ èyí lè láìkẹ́ ẹ̀ ṣùgbọ́n ìsẹ̀mí òkú síbẹ̀ yẹn ìyẹn máa wádìí obìnrin wa lọ sọ́dọ̀ àdébọ̀ àdébọ̀ sọ̀rọ̀ àlùfọ́lọ́ ó lè rí ànábì muawiya àti abuja hàn wọn wá jẹnu ìfẹ́ kọ mi ìwé àbẹbí kí ló mọ̀ nípa wọn àti wípé ta ni kí n fẹ́ àbẹbí ni ama muawiya ọwọ fàáyé àṣírí bẹ́ẹ̀ ní ìyẹn fẹ́ onídẹ́gbẹ́ yẹn bá kẹ́kọ̀ọ́ wípé kò ní lè náwó lé obìnrin lórí àbẹbí ni wọn fẹ́ muawiya kò ní tó láti tọ́jú obìnrin. kìí ṣe tí wọ́n fẹ́ náwó kìí ṣe tí wọ́n fẹ́ gbọ́ bùkátà lórí obìnrin wọ́n ti fẹ́ àbújá àdébí tó fẹ́ àbújá dọ̀rọ́bù lè tẹ̀fà ó máa ń na obìnrin bàbá kẹ́fí pé ọmọ kan wà bàbá rẹ̀ máa ń nà rẹ̀ ẹrù dáadáa kẹ́ fún lọ́wọ́ torí Yorùbá sọ pé èjì wọ́tọ̀ rẹ̀. òwú tí bàbá bá ti gbẹ ọmọ ara rẹ nínú sẹríà àmọ́ wádìí ẹ má jà kékeré ilẹ̀ ànábi ní máa ń tẹnu náwó náà di ìdàgbò wọn kọ lùkọ tẹ bá ti yọnu sí nǹkan méjì lára ẹ tó fẹ́ fi ọmọ ní ẹ̀sìn rẹ àtọmọlú àgbẹ̀ gbogbo àwọn tá a jẹyàn lónìí nínú ayé níjọ́ tẹ̀ ń sí àwọn ìyàwó yẹn àkọ́kọ́ bẹ́ẹ̀ ṣe rí lóde ìkọlẹ̀ ìjọ náà iṣẹ́ lílòdì ìkọlẹ̀ yìí. kí ló tẹ wá sọ ní standard pé kí ọmọ yóò tó lè bu ìyẹn wálé ó gbọ́dọ̀ já sí pé ẹni tó ti ní tó ti ní tó ti ní sọ́dọ̀ mi sọ́kọ̀ yẹn. ẹ wo ẹni tó lẹ́sìn àti ẹni tó ní ọmọlúwàbí. Hasan bin Ali rọ́bì aláàdó ọmọ ọba àdébọ̀ Muhammad sọ̀rọ̀ wà wà ní wàhálà ọkùnrin kan wá bá jọ̀gàn ó wá ní eré ọmọ bá nẹ́bí mo fẹ́ fi yín lè rè àwọn ọmọbìnrin ibi àwọn tó àwọn tó wá fẹ́ fẹ́ wọ́n pọ̀ olówó bẹ́nu wọn ẹni tí ò ní bẹ́nu wọn ẹni tó níran bẹ́nu wọn ta ni kí n fọmọ fún. ó ní zewik fi ọmọ rẹ fún akọ́ ọ̀húnmùlélá wà á ṣe àhúnmùlélá ẹni tó bá pààyàn náà wọ́n bá ti inú wọlé fún ọmọ rẹ fún onítorí kí ni fa ẹni àhábà ha lókùgbà tó bá ti lè fi ọmọ rẹ obìnrin yẹ akọrọmọ ha yóò mọ tọ́lé yóò mọ tọ́jú ẹ̀ wà ilẹ̀ àbúgbọ́dọ̀ ha but if eventually tí o bá padà lè fi ọmọ rẹ mọ́ lámúyẹ dùnúbù ha kò ní sàbò sísè yóò sàbò fún ìkan tó kù kàkàtì tó bí sáà gẹ́gẹ́ bí ìyàwó tó bá jẹ́ pé tó lẹ́sìn wọ́n mọ́ ìdí èèyàn bá dẹ̀ ti ní ẹ̀sìn tó bá lọ́mọ lóàbí ìwé tí èèyàn padà gbádùn yẹn tó bá lówó ẹ̀ gbádùn ẹ̀ tí ò bá lówó ẹ̀ gbádùn ẹ̀ nínú tá a mọ̀ ṣe tó jẹ́ ojúṣe ẹ̀yin tẹ́ jẹ́ òbí ìyá àtòbìnrin tó fẹ́ lọ ilé ọkọ náà mo ní láti mọ̀ nípa ẹ̀ tí mo fẹ́ kọ́ tí mo fẹ́ fẹ́ àbí ọlọ́ọ̀bà aláfọ̀ọ́ àtàlà gbogbo tọ́lọ́ ṣe fún ọlọ́ọ̀bà pátákó àtàlọ́ọ̀bà ìjẹ́fẹ́ fún ẹ̀ ọmọbìnrin tó ń gbé ọmọkùnrin tó wà ní ṣoṣo gíga tó pààyàn nílọrin ọlọ́run wọ́n ti yẹ ìpàdéwò fún wa ṣe ta ló ń tàbí kéèyàn wó yẹn tíwú ẹ̀ bá tọrọ ọmọ ṣé yòó fún èèyàn ju ìdúró lọ èèyàn ju ìwọṣọ lọ èèyàn ju ìsọ̀rọ̀ lọ abùkátà sí kásálápá tètè pé ibùdó àwọn ọmọ fẹ́ lọ gbé àbí ọlọ́run aláwọ̀ sàkárà owó sàárà ó jẹ́ ó ti wá ṣe kò gẹ́ ó jẹ́ kí àwọn ọmọ wa ti wọ́n ibi tó dáa dé ó ṣe alálùbáríkà fún ọ ní pàtàkì jùlọ àwọn ẹ̀yà ni mo ṣe lọ sí àkóbí lọ torí pé àwọn ẹ̀dá máa ń wo pé kí wo gátà ti tọ́ bá ó ṣe dáadáa eléyìí kọ́ kò bá ojú bò tó bá kéré bẹ́ẹ̀ sí tó bá dìde nìka àwọn tá a jẹ́ ọ̀dọ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ tó wa of course kò ti lọ yọjú ni wọ́n ti lọ pé ẹjọ́ sọ̀rọ̀ ìfẹ́ kò ti dìyàwó ṣẹ̀rí nínú tí ò common tó jẹ́ sí pé ààrẹ àwọn tí wọ́n fi ẹ̀sìn pọ̀ sí àdébù Muhammad àtàwọn sọ́ábà ààrẹ wọn ló common sí bí ló sẹ́kù sí òun náà ni ká máa sọ pé à ń bá obìnrin sọ̀rọ̀ ìfẹ́ ká sì mọ̀ sí lásọ̀wọ̀ tí ó fi di ọjọ́ tí wọ́n bá ṣe àlàkàtì dùn. ilé yóò kọ́ mọ̀ gbọ́n kódà ẹlòmíì fẹ́ gbà pé kò sẹ́ ti ṣerú ẹ̀ mọ́ ìlú dẹ̀ kọ́ báyà pé wọ́n ṣì bẹ́ẹ̀. nínú tí ò lẹ́tọ̀ọ́ o ní kíbi wọn tó jẹ́ bàbá kó o gba ọmọ rẹ obìnrin láàyè nítorí kó ti mọ́kùnrin kan wá ní kí gbogbo tí wọ́n fẹ́ ṣe ní fáìdì sí pátápátá ẹ̀yìn ní kẹ́ẹ̀dì ẹ má jẹ́ jẹ́ pé ẹ ẹ gbọ́dọ̀ jọ ṣe papọ̀ ẹ gbọ́dọ̀ jọ ṣe papọ̀ tẹ́ fi mọ̀ wá ara yín wọn ní fa àlàfo wọn ní fi àlàfo eléyìí sì bá tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wo ni wọ́n ti kú lọ́lọ́wọ́ sí èdè process nínú tí a máa ń ṣe àdébọ̀ Muhammad sọ̀rọ̀ àtúndẹ̀ ẹ̀yìn òbí ọmọ yín bá ti sọ pé òun ṣe tán kó o fẹ́ ṣe ìdẹ̀ka ọlọ́run kò ṣe rọrùn fún oníkàlùkù wa àwọn ni káàdì dé fún wa àdébọ̀ Muhammad sọlọ́wọ́ àdìsọ́ àdébọ̀ àìtù lẹ́yìn mọ́ta àbẹ́yìn nípìlú nìka àdébìlì tí wọ́n pé èèyàn méjì ọkùnrin àtòbí tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn àdébìlì kò sí nǹkan tó dáa fún wọn tó kẹ̀ṣẹ̀ kẹ̀ṣẹ̀ nìka fún wọn. yẹ́rí ọ̀rọ̀ káwọn ọmọ ọmọ sì fẹ́ kámọ́sìnrìn ojúṣe bàbá níbi àdúrà ojúṣe ìyá níbi àdúrà ojúṣe ọmọ obìnrin náà níbi àdúrà ni nítorí wípé àwọn èèyàn dẹ́kúrẹ́ẹ̀tì kò sí ẹtú òde náà láti gé ìyẹn access sí obìnrin tí ò bá rí bẹ́ẹ̀ kí ló fa nìka three months kí ló fa nìka six months tí èsì nìka tí wọ́n yọ sí ní pálọ̀ nìka tí wọ́n ṣe ní center ní hall. kí ló dé tó gbé ìsìlá oṣù mẹ́ta ẹ jẹ́ ká nínú ojúṣe wa òdìrí kádẹ̀bọ́ fààyè gba ìrẹ́lá lò láàárín àwọn ọmọ wa tọmọ bá ti mọ́kọ tá gbogbo fáìdìsì tán kó pe àwọn òbí ẹ̀ wá ara bí ti ń fámìlì o ṣẹ́rí gbogbo ilé ìta ṣe báyìí ó wá fẹsẹ̀ fún wípé ẹni tí ò bá ti lọ báyẹn ilà àyàṣà àlọ́ àyàfáàní ọlọ́run rà bọ́sẹ̀ yìí tó bá ti lọ bó ti yẹ kó lọ tán ìgbà yẹn láwàá dojúkọ ìyàwó pé submission èèyàn máa ń submit ara èèyàn ọkọ ẹ̀ ni tẹ̀rí ní abala yìí nínú nǹkan tá a fèrè láti ọ̀dà pàǹtì láwàá tá a jẹ́ ìyàwó olóòlé òun lè lè gbogbo obìnrin tó ń pèsè àkùnmáyé ẹ̀jẹ̀ àmọ̀ pé ìtọ́nà òun fẹ́ ní kó tẹ ìfọ̀ bí ìtara ìkọ̀kọ̀ yìí. àwùjáàlù ọ̀gbọ́n amúnà alàdé fa obìnrin tó bá wà ní ọkọ kò lè sórí rẹ̀ obìnrin ní ọkọ kò lè lápùtọ̀tà rẹ̀ àjàfin tó bá da sọ̀kọ̀ rẹ̀ pátápátá. olùjẹ́ pé àwọn ẹ̀yà tí wọ́n gọ̀ lánàá àwọn náà jẹ́rìí ọmọdé àwọn ìyá tó dèjèrè lánàá àwọn ni wọ́n jẹ ogun léde a lọ sílé kan ẹni tó ń kọ́lé yẹn bíi ìrànjọ ni wá ṣùgbọ́n mo mọ̀ sáré lórí wọn díẹ̀ nítorí pé ìyá rẹ̀ jẹ́ ìyàwó kejì fún bàbá ìyá yìí dẹ̀ bí ọmọ méjì wá fẹ́ bàbá yìí mo máa ń wò ìyá yẹn yìí ṣùgbọ́n nígbà tó sílé yẹn mo ní láti àjókù papọ̀ wá nínú mọ́ mo rò pé bóun lẹ ṣe ṣe ọ̀rọ̀ yìí fi dàgbà yìí wípé bàbá yìí fẹ́yàwó tó pé mẹ́rin òun sì bímọ márùn àtìlẹ tó bí mẹ́jọ àrẹ tó bí mẹ́ta ìyẹn ló kéré jù nínú gbogbo ọmọ tí bàbá yìí wá fi pátápátá èyí tí bàbá èyí tí ìyá yìí gbé wá fẹ́ bàbá yìí àti márùn tó bí fún bàbá àwọn ni wọ́n ọmọ nímọ̀ mo ń bèrè sí báwo lè ṣiṣẹ́ ọmọ wa ní ọkọ̀ àkọ́kọ́ àwọn kò kú ṣùgbọ́n ó kàn lọ ní ọba olówó àbájọ wà táwọn ọmọ ìgbà tó ń fẹ́ rí bàbá àwọn èèyàn lè mọ́ fẹ́ ó máa ń kó bèrè ṣùgbọ́n ìfẹ́ ìwé ti wà lọ́dọ̀ rẹ̀ torí pé bàbá òun wà wò ó rí gẹ́gẹ́ bí prọfẹ̀sì ó nífẹ̀ẹ́ obìnrin máa ń kó bèrè pé bàbá àwọn kìí ṣe mùsùlùmí òun èyí ṣe mùsùlùmí bàbá àwọn kẹ̀ níyàwó tó kọ̀ ó lè tún ọ̀sán pé tọ̀ ọkọ rẹ̀ lè níyàwó tó kọ̀ ọmọ rẹ̀ kò tẹ̀jú. ó ní nígbà tí ọkọ òun fẹ́fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kẹta ó ní yàrá àwọn olùfẹ́ sí òun sì rọra kó ẹrù òun bọ́ sí pálọ̀ sí ọkọ òun sì fẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ò sọ pé ìkẹtẹ wà á rò ìtọ́ ìtọ́nà àtàlẹ́bí sọ lè léyìí ṣùgbọ́n ṣe hàn pé àgbo làwọn obìnrin tí wàá pè ìlè ìgbàlú ẹ̀ ọlọ́wọ́ bá ní kẹsẹ̀ láwa àti ọkọ yín láì sí no reason reason tí mo fi ń tẹ̀ láti ọkọ òbí ni pé àwọn òbí sáfẹ̀ kò fi nǹkan kan jọ̀bẹ́ kò gbọ́dọ̀ ní reason kódà kó jẹ́ pé kò fi kò fún ọ ní tó di fáàbù náà ó tẹ̀lé àti ọ̀pọ̀ ẹ̀rọ. wàláhi òun ló fà síyàwó àìsà pé sọ wípé àdèkà ó náà ò marriage it is slightly similar to slavery. ó jọ ó jọ bí ẹni pé èèyàn ṣẹ̀rù. wàláhi obìnrin ẹ máa yẹ yí alálùbáríkà obìnrin ọkọ rẹ̀ ní ọkọ rẹ̀ ní wọ́n sọ̀rọ̀ fún wọ́n sọ̀tì. àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ń sọ nípa obìnrin tó dáa jù èyí tó dáa jù nínú obìnrin àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìtọ́jú kọ́ bẹ̀rẹ̀ àìsàn ògùn nẹ̀bà àwọn obìnrin tí ò dá gbèsè fọkọ lọ́rùn nítorí owó yìí nítorí owó orí nínú tá a ká kíyèsí àwọn bàbá bàbá ọ̀ràn yẹn ní àwọn ẹlòmíín tó wọ́n rò pé bẹ̀rù ọlọ́run yìí pé ọmọ mi mo fún ọ sábà ń tọ́jú ẹ̀ wọ́n fi yà jẹ́ kó fún ọ tàbí lálìjẹ náà ìgbà kẹ́kẹ́ orí ẹ̀ rárá. ṣẹ́rí ìta máa ń gbà nínú àṣà pé nǹkan ìdáná yẹn kì í ṣe aráàbù kì í ṣe bídíà àṣà ní ìsìláàmù tako ṣẹ́rí yìí tó jọ̀rọ̀ ẹ̀yọ́ bẹ́ẹ̀ sí ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ yìí jẹ́ bẹ́ẹ̀ ó ní tí obìnrin ó béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ pé I want this mo fẹ́ fira mi lẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ṣùgbọ́n mo fẹ́ gba nǹkan báyìí ọ̀ràn ilẹ̀ ni torí pé mo ti wà níbi ìjòkó kan ju àjọ sọ pé owó gba kankan mo ti sọ fún ọ náà pé kò gbọdọ̀ gba kankan kò kọ̀rẹ́tì ọmọ obìnrin gbọ́dọ̀ gba kẹ̀kẹ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ wàhálà tó lè fà á sọ́dún kan tó ó ọlọ́ọ̀ni ọ̀rẹ́ yẹn ni kí wọ́n gbọ́dọ̀ gba kẹ̀kẹ́ lọ́wọ́ kan wọn aláṣọká àgbàlá kújọ kú àwọn wa tó o gbọ́dọ̀ ìkẹtẹ́ àgbà yẹn o gbọ́dọ̀ mọ́ ń ba o gbọ́dọ̀ mọ́ ń ba ẹ gbọ́dọ̀ dílé àwọn ọkùnrin lórí nínú wàhálà tí wọ́n kàn nílùú Saudi Arabia lọ́wọ́lọ́wọ́ sí òun ní kí tí wọ́n máa ń gbà ní owó orí tí wọ́n ń pọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bẹ́ẹ̀ lórí àpọ̀jẹ̀ ó dẹ̀ ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ kódà umaru náà sọ fún wọn pé láàtúbà níbo láàtúbà lẹ́gbẹ̀ẹ́ fún ìgbòho ẹ̀yin obìnrin ẹ fọ́ra ní ẹgbọ́n gbèrè tó pọ̀ jù lọ́wọ́ àwọn ọkùnrin ilé yẹn wà nínú àṣà àwọn dìísí tó ti yá àfẹ́kì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wọn torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé àwọn ń fẹ́ márèèjì tọkùnrin ò ní rẹ̀ responsible bẹ́ẹ̀ àwọn làwọn máa responsible ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala ó pa àwọn obìnrin láti ẹgbẹ́ tí wọ́n tẹ̀lé àti ọkọ wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní lam tu'addi al-mar'atu haqqa rabbiha obìnrin ò lè rí tọ́lọ́wọ́ rẹ̀ ṣe obìnrin kò lè rí tí rẹ̀ ṣe ó tó bá tó ṣe ẹ̀tọ́ ọkọ rẹ̀ total submission obìnrin ní lọ́dọ̀ نبوة محمد صلى الله عليه وسلم قل لو كنت حاضرا أن يسجد أحد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها النبي ní kápẹ́ tí ọlọ́run bá yọ ó yọ̀ǹda fún mi pé kẹ́nìkan kó pọ̀ space fẹ́nìkan fẹ́ dà kan kẹ́nìkan fẹ́ dà kó wólẹ̀ fẹ́ dà kan ní ànábì ní la amount to your brother at tẹ́sítà àdìjọ ìjọba ẹni tó lọ láàrin ẹ̀yin sáré kíkì níbi ọ̀rọ̀ wọn jọ̀kalẹ̀ wọn kọlẹ̀ jọba ẹ jẹ́ kí ẹ̀mí wa kó fẹ̀ fún òdodo ẹ jẹ́ kárẹ́bì láti tẹ̀lé òdodo ẹ̀sìn ọlọ́run bàbá ọ̀sán àdìwọ̀ táwa ni ó sọ fún wa lẹ́ẹ̀kan bí kí sẹ́rí àwọn àrùn ṣùgbọ́n tó jẹ́ pé súnmọ́ ànábì lọ sí wọn ń ṣàlàyé ẹ̀sìn fún wa ẹgbọ́rọ̀ tá ànábì sọ̀rọ̀ làwọn kúntù àbẹ̀rọ̀ kálí mo bá fẹ́ pa ẹnì kẹkẹ láṣẹ yìí àyẹ̀ dúdà áhàdùn lè áhàdí pípẹ́ nìkan sùn jáde àfẹ́ nìkẹ́ la àmọ́rùkù ìmọ̀ràn à obìnrin níbi ò bá sọ wípé màá pa láṣẹ àǹtẹ́sì dúdà nìkan ò jẹ ha ó fi ìbàlẹ̀ fọkọ ẹ̀ ká sọ wípé màá bá pàṣẹ kẹ́lẹ̀ kan forí balẹ̀ kẹ́lẹ̀ kẹ́lẹ̀ abẹ́ni ló sọ bẹ́ẹ̀. òní lè ìdọ̀ bí àkìhà àkìhí àlèyà wípé ẹ̀tọ́ ọkọ ó pọ̀ jù lórí obìnrin ṣẹ́gun problem tá a ní láwùjọ wa lónìí pé àwọn obìnrin ò bí ọkọ sáàyè ọkọ tí mo wá tí mo bá wà ní méjì mo máa ń sáì láti tẹ̀lé àwọn ọkọ̀ out ìwọ ìyàwó ṣé tí bàbá rẹ bá ń sọ̀rọ̀ bí ó tọ́ tí bàbá rẹ bá ní pé kó jókòó ṣo gbọ́dọ̀ tó máa wà lórí ìdánwò no tí bàbá rẹ bá ní pé o gbọ́dọ̀ jáde ṣo gbọ́dọ̀ jáde nínú sórí gbogbo tí ń bẹ lọ́dọ̀ bàbá rẹ tí o fi já sí pé kò ṣiṣẹ́ tó tèèkì lọ́dọ̀ rẹ gbogbo kiri yẹn bàbá rẹ gbé ọkọ̀ rẹ báyìí. tó o fi gbọ́dọ̀ sọ̀rọ̀ kí bàbá rẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ kó mọ̀ sọ̀rọ̀. Oh God, God! decide contrary to your wish to your father's wish either bàbá rẹ ń jẹ gbogbo ẹ fún ọkọ rẹ báyìí kódà nínú ẹ̀kọ́ bàbá bàbá ìyàwó gbọ́dọ̀ fẹ́ rí ọmọ rẹ ọkọ rẹ ni yóò pè because ẹ ti fún nínú òfin lára ẹ̀kọ́ ẹ̀sìn tó yẹ kó ń bọ̀ wá lára ni pé bàbá kò fi tọkọ ọmọ yìí lọ ṣe tẹ́sán pé mo mọ́ máa mi lọ. tí ò bá ti kọ́ ẹ̀yìn ìgbàkúrà. tóbìnrin bá ti fẹ́ kúrò nínú márèèjì yóò tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ wípé ẹ̀yọ̀ǹda mi kúrò nínú márèèjì. ọkọ wa sọ pé kàn mo yọ̀ǹda rẹ̀ tó bá lọ́wọ́ yọ̀ǹda rẹ̀ kò lọ. márèèjì ò kì í ṣe nǹkan kékeré because àtìfọwọ́ ẹ̀rẹ́ mú báyìí ẹni tó bá ti mú wá náà àìjá gbìyànjú kó má jẹ just anybody ká tọpasẹ̀ níwọ̀n bá tá a bá lè tójú bọ̀ nínú bẹ̀rù ọlọ́run àti ọmọlúwàbí ẹ̀ tó bá fẹ́ fi ọmọ wa nínú ẹ̀kọ́ àdébí ní ẹ̀tọ́ obìnrin ẹ̀tọ́ ọkùnrin ó pọ̀ lórí obìnrin ẹ jẹ́ kí n wá hadith kí n múrì wáyà bí wa láti fi explain hadith yìí fọ́dà àdébí wa Muhammad sallallahu alaihi wasallam àbẹ́bìdì tó bá jẹ́ pé obìnrin ọkùnrin ọkọ ìyàwó ó bá gbé egbò láti pàkọ́ débi tìfẹ́ wọ́n wá pẹ́ tí ó tọ́jú egbò yẹn wá ẹni yẹn wá ní pé ní tó ṣẹlẹ̀ ní pé egbò àwọn olúwọ̀jẹ̀ ó wà níbẹ̀ àwọn olúwọ̀jẹ̀ ètùtù ètùtù náà wọ́n pè ní àwọn olúwọ̀jẹ̀ kí la máa ń pè lóyìnbó náà ẹ̀fọ́ so wọ́n wá ní tó ṣe ṣe adé láti kọ́ fíìlì gbogbo pọ́ọ̀sì yẹn náà wọ́n wá wá nǹkan tí wọ́n fi pé ẹ̀ wọ́n wá rí ìyàwó wá ní fi bọ̀ kọ́ òun àlàáfíà rẹ̀ jẹ́ ológun ẹjọ́ òun fa wọ́n là àdábì lọ sọ bẹ́ẹ̀ àdábì ló tó bá ṣe bẹ́ẹ̀ lábùtọ́ hajj àkọ́jọ́ òjì ha ó má lọ gara ọ pé a ah, ó ti mo ṣe fún un àdábìlì kò tí ì pé ẹ̀tọ́ ọkọ rẹ̀ o sallallahu alaihi wasallam. illustration àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ kí ìsì dáadáa ṣe é pé ìbóbìnrin yìí ṣe lọ́dọ̀ tiwa kì í ṣe kékeré o kì í ṣe kékeré nìkan tó ṣe yìí ṣùgbọ́n àdẹ́bì bẹ́ẹ̀ síbi pé ibi tí ọkùnrin tó tó bàbàrà lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin kò tó kẹ̀kẹ́ àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní obìnrin kò ní adùn ìmọ̀lì pé kéèyàn ẹ̀ jọ pé inú èèyàn dùn èèyàn rí adùn ìmọ̀lì àdébì ní obìnrin ò lè rí àtà àtàdí àkọsà òjìká ó dìgbà tó bá tó tó bá tó sí ọkọ rẹ̀ lọ́rùn ẹ̀yin obìnrin ẹ kí ìsìn dáadáa o gbogbo àwọn ọkùnrin tẹ̀ sí gbọ́ mi náà ẹ mọ̀ pé ó ń kálukú wa táwa fẹ́ ka obìnrin tó tó tó tó páàkì lábalábílà tó ń sọ̀rọ̀ yìí tá a bá rí ọwọ́ la kà àwọn obìnrin ti fèè nínú ọkọ rẹ fún ẹ ló jẹ gbogbo obìnrin fẹ́ sọ̀rọ̀ mo ní sori tọkọ rẹ fún ẹ ló jẹ cac ìsìnwọ̀ nìkan ló fẹ́ mo ní lọ kíyèsí tí o bá fún ló jẹ tó bá dé òfẹ́ ló jẹ kó tó lọ pamọ́ra kí ìsìn ẹ̀kọ́ tó jáde ṣàdúrà fún tó bá dé ètò bá fẹ́ má lè ìgbé àtàwọn ọmọ mi bá a ṣe ìgbà bẹ́ẹ̀ náà sílẹ̀ àbúrò yà á mú kan ẹ bá mú bọ̀ kára yìí ṣe nǹkan ẹ̀ jẹ kò sí nǹkan kan gbé fojú jẹ torí tó bá dòru ara ò mọ̀ sí pé ẹ̀dá àtúnlójẹ látàárọ̀ ìwọ fúnra rẹ̀ fa ọkọ̀ ẹ̀ mọ́ra mo ní torí tí wọ́n bá ń ṣe báyìí ó rí àárẹ̀ rẹ bíyàwó rẹ sì ni ìpele owó mọ̀ ń gbé fẹ́ǹsì ẹ̀ mo ní wọ́n wá sọ wípé ìwọ ló ń ná gbogbo owó fún wọ́n á sọ wípé o ti sògùn sí mi kò wọ́dọ̀ ẹnì kankan mọ́ mo ní torí pé o bá lọ fẹ́ fi ilẹ̀ o fẹ́ lọ fẹ́ lòmíì <laughs> kò sọkùnrin ta bí òfin tó bèrè náà ta nínú ẹ̀sìn. wàá gba ọkọ ẹ ló bá ṣe rí èyí tó pàtàkì kó bèrè pé kó mọ wá ìlú ọkọ rẹ ní gbogbo bá asọ́jú adáàdá Muhammad sọ̀rọ̀ alẹ́ ní àjùmọ̀ ìmọ̀ràn obìnrin tó tó bá ti kúrò láyé wọ́n jù ha ha ọ̀rọ̀ bí nígbà tó kúrò láyé yẹn ọkọ rẹ̀ yọ sí débi pé ìbànújẹ́ yẹn pọ̀ fọkàn pé ah! kó wọ́n àtẹ́bìnrin ní wàlú tẹ́jà. yes ó lè dàbẹ́ pé káà tètè lọ pé ha ah, ṣé ìyá ọgbà ìjà obìnrin bẹ́ẹ̀ ah, náà kódà tí ìyá bá jẹ́ ìyá nítorí àlùtẹ́jà ó tó bẹ́ẹ̀ náà. àwọn sọ̀rọ̀ àbí Muhammad sọ̀rọ̀ láhàlì sọ̀rọ̀ gbogbo fìtínà tí wọ́n tẹ̀ pátápátá nítorí àlùtẹ́jà bẹ́ẹ̀ dèbìdèbì pé tọ́lọ́ ọba jẹ́ kéèyàn kò tẹ́lẹ̀ pé bàbá ti kó dáadáa láti ilẹ̀ tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ ọmọ fún ó lẹ́sìn ó sì lọ́mọlúwàbí obìnrin ò ní lọ ṣe báyìí ọkùnrin tó lọ pọ̀ sílẹ̀ láti lọ fìyà jẹ bìlíìsì ló pé á ah, èyí sì fòbi bẹ́ẹ̀ lọ́dọ̀ àbọ̀dà màá gbìyànjú ọkùnrin ò lọ ṣọ́ọ̀bù láti lọ tẹ̀kí àwọn obìnrin báyìí ẹ̀yin obìnrin ẹ̀ máa yẹ yín ẹ̀ gbìyànjú ẹ̀ ṣe dára sáwọn ọkọ yín ṣẹ̀rí bíbi àsọjù ọ̀rọ̀ òun ni ká sọ wípé àlùbáríkà ìyá kò lè ran ọmọ téèyàn bá gbé kalẹ̀ dáadáa ni o ṣẹ̀rí obìnrin tó bá ṣe dáadáa sọ́dọ̀ ọkọ rẹ̀ obìnrin tó fara tó ní faradà pẹ̀lú ọkọ ẹ̀ á jèrè ọbẹ̀ rẹ̀ ṣẹ̀rí eléyìí ó kọjá ọ̀rọ̀ ẹ̀rí ọ̀rọ̀ tẹ́jírí báyìí kí ni mo ń experience oníkálukú wa ká padà agbolé ọmọ agbolé lè agbolé lè fi dàgbà sí bí ìfìyé gbé lágbolé ni mo ń sọ̀rọ̀ gbogbo àwọn ìyá pẹ́pẹ́ ìyàwó yóò mọ fìtínà ìyá ọkọ tọkọ rẹ̀ bá ló fẹ́ fún ìyàwó lówó ìyá rẹ̀ àbúlọ̀kẹ̀ ìyá yìí tó jẹ́ girama yìí ó ń sin adìẹ ìyàwó yóò dẹ̀ lọ kọ́ pẹ̀ pé adìẹ ń wò jẹ ó mọ̀ sí mi ládìẹ ẹ tó bá ládìẹ sí ìyá rẹ òbí bàbá yìí ó sì tàbí lọ mú adìẹ ìyá rẹ yóò sì pa bàbá ni mo sọ o ẹni tí mo sọ tán rẹ yìí ikú bàbá tí mo sọ tán rẹ yìí gẹ̀rẹ́ yóò ti mọ̀ pé thirty seven years ní bàbá yìí ìyá rẹ wá sọ ọ wá sọjọ kan ó wá kọjú sí ìyàwó àwọn ọmọ rẹ̀ ó yè wọn ní yẹ̀wò àmọ́ wọn náà ní jẹ̀wọ́. gbogbo ọmọ tí ìyá rẹ̀ bí wọn à lè fún yàn ẹni tí wọ́n fún ní gbogbo wọn lásìkò dẹ̀ lóde tí mo sọ̀rọ̀ ibẹ̀ láti kiri obìnrin ìgbà tí tí ìyá yìí bá ti ń kọ̀pléètì wọ́n wàá lọ bá ọkọ tiẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n bàbá sílí màmá rẹ̀ ń kọ́ pé báwọn ò lọ ẹ̀yìn ló wà ló lọ́ọ́ lè fi ṣe fún ọ̀gá èèyàn mi ẹ̀gbà tí màmá yẹn bá tí bàbá yẹn wá ti wá kó ya ìlú ìyá ẹ̀ wá kó ya ilé ìwọ yìí mo ti rọ́wọ́ rẹ̀ mo ti lọ bọ́kọ̀ rẹ̀ ìwọ náà ó jèrè ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ó ní ẹ̀wọ́ yìí wà láì bẹ́ẹ̀ ni. nínú tẹ́ ẹ bá fẹ́ dìgbì sí ayé tó da ẹ̀yìn obìnrin ẹ fà ọkọ ní fàyè wa. gbogbo obìnrin tó ń plan láti lọ sílé ọkọ pípé àmáìjẹ má sọ ọkọ rẹ di ìgbà ìgbà ìgbà òyọ àbí ọlọ́ọ̀bà aláṣọ àrọ̀ sára ẹbí rẹ ní kọ́ lọ́wọ́ ṣe wá fáwọn ìyàwó wa ọmọ ṣe wá lẹ́nu ìgbì fún wọn lóòótọ́ àti lóòdodo ẹ̀sìn kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ ṣẹ́rí nínú obìnrin ló tí wọ́n jẹ́ kọ́kùnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin from experience òun ni pé sọ́ba ti márì tán wọ́n tó márì wọ́n ka Quran wọ́n yẹ nọ́sílà wọ́n gbàwé Monday wọ́n gbàdé Thursday bọ̀ sẹ́yìn kíyèsí wọn pé after marriage gbogbo àwọn fúnyẹ̀ márì dùn ẹ̀rọ kẹtọ́ fa hadith alẹ́ màfúnmẹ́ sọ̀rọ̀ bá àlẹ́ sọ̀rọ̀ àlẹ́ bí àtàkùn ó dàgbà kan níbi ẹgbẹ́ wa àlẹ́bí mi ọ̀sán wa ọ̀sán mi pé àlẹ́bí búra ìwà lọ́ọ̀dì mo fi ọlọ́wọ́ bá búra láǹtò àdìmọ́ra àtà akọ̀rọ̀ bí ha àtà àtàkàdì akọ̀jọ́ jẹ́ àlẹ́bí sọ̀rọ̀ wá pé mo fi ọlọ́wọ́ bá búra obìnrin ò lè rí ẹ̀tọ́ ọlọ́wọ́ bá ṣe obìnrin ò lè rí ẹ̀tọ́ ọlọ́wọ́ bá kò lè rí pé ọ̀ǹtì tó bá tó pé ẹ̀tọ́ ọkọ wọláhì nínú àwọn tá a fi lélẹ̀ à àwọn ti rò ó pé ọ̀dọ̀ wọn ní ẹ̀sìn kú sí ẹlọ́wọ́ ìbàjẹ́ ara wọn. ìyàwó àpá kó mọ àtẹ́ǹtì láti mọ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ìtìbí tí sàlàfíà wà nìyẹn o à ń pè wá lọ síbi ẹ̀sìn àwọn sàbí àtẹ́gbọ̀ àgbàdì sọ̀rọ̀ máa rẹ̀ sọ̀rọ̀ káwà sí sí ẹ̀dẹ́gbẹ̀ òkè wa sincerity kó mọ̀ wà kó mọ̀ jẹ́ pé ibi ọ̀rọ̀ wa ibi ìṣe wa nìkan ní sincerity máa wà. nínú tí mo kí ìsinmi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wà láàyè kọ́lọ́wọ́ kó sọ wa kúrò bẹ́ẹ̀ àbí sàdébù ọmọ àmọ̀sán àdébìnrin yà á mẹ́rin àmẹ́rẹ́tì lè sáànù kù àdébìnrin mo pè é yín pé orí ara yìí ni yìí máa ń ti wà kúrò ní ìmánu fi kúlóbì kù ìmánu òwò náà kàn yín àdébìnrin ẹ̀yin tẹ́tẹ́ yí mẹ́rin àti yí mẹ́rin máa wà lórí ara tí ò ní sí nínú ọkàn àwọn ọkọ̀ sílẹ̀ àti ikú rẹ̀. kò sí tọ́kọ̀ èèyàn máa ń ṣe fún èèyàn tí èèyàn máa kọ̀ ìfì lórí bí. àfa wa ń kà bí ìfì ìfẹ́lẹ̀ à àlẹ́gbọ̀n Muhammad sọ pé ìdàdá àti ìdàdá àwọn ìdúró ìmọ̀ àtàwọn alẹ́ fún ọ̀ṣù. èyíkéyìí obìnrin tọkọ rẹ̀ bá pè é sórí ibùsùn fa agbáti ó wá kọ̀ kó jọpọ̀ lóhùn àdóbi ní ìlà àdẹ́sì àlùbọ̀lẹ́ àdìsá àdóbi àti àwọn mọ̀lẹ́kà wọ́n mọ̀ ní síkì ẹrù ṣùgbọ́n wàlá yìí àwọn obìnrin gbà pé ó ti rí tá a jẹ́ mọ́ múra wa tó bá ti ṣe fún bèbí náà ló ti bá ti ṣe fún àyíkí tó ti ń ṣe fún yẹn ibi tọ́nà ọmọ òtí ní gbà ọ lẹ́rù wàlá ibi tọ́nà ọmọ òtí ní gbà ọ lẹ́rù èmi kàn nínú sí àfọ àwọn ọkùnrin táwọn obìnrin bá ti gbé ìgbé sí yẹn tó bá ti gbèsè sí dé káwọn náà bínú sí wọn. olùwà yàtọ̀ sọ pé ọkọ rẹ bá ti bínú àwọn mọ̀lẹ́yà kò sùn ọ̀rọ̀ ti ìpèjọ lórí sílẹ̀ òfin náà ìdí pé ká má bínú sí wọn. torí pé tẹ bá bínú sí wọn oúnjẹ wọn náà lẹ́ẹ̀padà jẹ mo ti èpè táwọn mọ̀lẹ́yà kà sẹ́ni wọn lórí tó bá sì ń kọ́ ọmọ lọ́yàn oyè dára ẹ̀dá lọ́mọ yóò padà bú ojú ètò káwọn mọ̀lẹ́kà ń fẹ́ fún wọn ṣùgbọ́n ìrìfọ́sẹ̀sọ̀ kí ló dé tó bèrè òní o yàtọ̀ mọ̀ láwọn mọ̀lẹ́kà ọmọ sí kékeré yẹn jẹ̀mọ́ kò sí nínú ẹ̀kọ́ ìtọ́kùnrin rí kó jà obìnrin wàá fọ̀pọ̀ rẹ̀ sáàyè ọkọ̀ ọkọ àtìyàwó kan wá bá gbogbo wa sọ fún wọn nígbà tí ọ̀rọ̀ tẹ kó àyè ẹ ti jẹ́ kọ́rọ̀ yìí dàgbà ọ̀rọ̀ ti gbọ́n kọ́lọ́n kó bá mi sàánú wọn. ìyàwó wa ní dandan nítorí òun fẹ́ ni pé òun fẹ́ up out of the marriage ọkọ ní òun òtún owó ìdílé níta nígbà tí wà láàrin pọ̀ ọkọ sọ pé ṣẹ́rí bó ń jáde kò ní dá bí àwọn olórọ̀ kankan táwọn ọjọ́ sọ àwọn kẹjọ bọ́ ń ara wọn kọjá lóde mo wá pé ìyàwó oníwà náà ni ẹ̀kọ́ tá a kọ́ yín kọ́ yẹn ìbẹ̀rù tá a ti kóra wa kọ́ nílé yìí o wà báyìí kọ́kọ́ náà máa búra o ò lè máa wà báyìí nínú ilé ọkọ rẹ kó máa rí ọ̀dọ́ náà ìkànnì wàá fọwọ́ mú bẹ́ẹ̀ ó yọ̀ǹda rẹ kó kó o lè àmọ́ pé òun máa jáde nílé òní wọlé ọkọ rẹ á tẹ̀ òní dá lóhùn ah, òní wọ́ọ̀kì rẹ tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa ìdídà kó bẹ́ẹ̀ ó yọ̀ǹda rẹ ó yọ̀ǹda rẹ kó máa tàbí kó o padà sí ilé kó o ti bó ṣe ń ṣe kí òtí ọlọ́run yìí kó o mọ̀ ṣe bí ìyàwó àmọ́ kébi tó fẹ́ fira rẹ sí yẹ ò lè rí ìyọ̀nà ọlọ́run bá mi àbí ọlọ́run bá aláṣọ àdá gbogbo onílé tó ń dàrú lọ́wọ́lọ́wọ́ fún ọkùnrin bá ti tó ṣe ẹ̀yin obìnrin ọ̀rọ̀ yìí pọ̀ gan ìgbà tí mo tẹnu bọ̀ láàrin kan ẹ̀ wọ́n ní wípé wọ́n wá bá mi wọ́n ní pé ẹ̀sọ̀ ẹ̀yin obìnrin ló pọ̀ jù lè tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n dìdàkudà ọ̀dọ̀ àwọn obìnrin ló ti bẹ̀rẹ̀ à ń rọ àwọn obìnrin wa kí wọ́n dàbò kí wọ́n jọ kí wọ́n gbà pé bọ́lá wọn ti kádàgbà àlámọ̀ ní ìtúwọ́ nìyẹn àwọn ọlọ́run ti sọ̀gá àwọn ọkùnrin ọlọ́run ti sọ̀gá ẹbẹ náà tó wa ọlọ́run kó tó wa ṣe kámọ̀ òwúdi wa kámọ̀ yẹn tọ́jú alálùbáríkà obìnrin ó máa ń tẹ̀lé àti ọkọ rẹ̀ ní gbogbo ìgbà pátápátá nígbà tí wọ́n bí alẹ́ tó lé ìṣọ̀lá àtàkì obìnrin wo ló dáa alẹ́bí obìnrin tó dáa wọ́n ti tọkọ rẹ̀ báwo ẹ̀sùn òrùka yóò mọ̀ ẹ̀sùn ọkọ rẹ̀ nínú lọ́kọ rẹ̀ bá sì pa láṣẹ yóò mọ̀ ẹ̀sẹ̀ láti ọkọ rẹ̀ nínú tẹ́ ẹ̀ gbọ́dọ̀ wẹ̀ lọ́kọ yẹn bá ti lóun fẹ́ nǹkan ẹ̀ jẹ́ bọ́tẹ́ wàlá ìyàwó tó wá tó bàjẹ́ yìí kódà bẹ́ẹ̀ yóò bá jẹ́ mùsùlùmí tí wọ́n kàdéèsì tẹ́yìn tó kò síbi lẹ́kọ̀ọ́ sẹ́mánìkan fi ọ̀rọ̀ Yorùbá nìkan bá yẹn sọ̀rọ̀ wàlá ọ̀rọ̀ tó lè péré lọ́rọ̀ yìí nígbàgbà àwọn yorùbá sọ pé ọbẹ̀ tí bá lè lè jẹ ìyá lè lè òkú ṣe é ìfẹ́ pé gbogbo tọ́pọ̀ ẹbí yorùbá fẹ́ àti ṣe ọ̀rọ̀ yorùbá ni yorùbá sọ pé bí baálé bá mọ bí olóògbèdè baálé náà èyí kéré ọkọ èèyàn wàláhì níbi tí ọ̀rọ̀ ọkọ lágbára dé ìfẹ́ ló bá tà ó ṣe é jù ó lè ju ọkọ ẹ lọ wà á dé sípò ọkọ ni. àkọ́dé káàdà lákòó ju rasulillahi oṣù àtùn ẹnu àwọn ìyàwó àdẹ́bí Khadija ó ju àdẹ́bí Muhammad lọ. kódà nínú ọ̀rọ̀ ni wípé ìyàwó ìyàwó ọkọ ẹlẹ́ẹ̀kẹta làdẹ́bí jẹ́ sí Khadija ọkọ nọ́mbà tírì òun làdẹ́bí jẹ́ sí Khadija ẹwà òkàṣìlá ẹwà òkàṣìlá àkọ́díjà gbogbo téèyàn máa ní láti fi jẹ gàba lórí ọkọ lọ́nà fún Khadija ó ní èjì ó ní fámìlì ó ní wẹ́ẹ̀lì owó wà ànábì ànábì ò sọ fún ẹnìkan tó gbúdí sọ fún Khadija sallallahu alaihi wasallam nínú ìtàgbésí ayé àdébà hàbùsọ̀lá àmì ẹ̀hóṣùlì ọdún ìbàdàn jẹ́ wà bẹ́ẹ̀ ọdún tí kọ̀díjà kù ìbànújẹ́ yẹn pọ̀ padà bí gbogbo nǹkan ní kọ̀díjà ti sọ̀pọ̀tì àlẹ́ Muhammad sọ̀rọ̀ máa ń fún ẹ sọ̀pọ̀tì àwọn kan ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó dà kó jọ so submission òun ni ti àwọn obìnrin ẹ̀sọ̀ mi tara ní nínú bí èèyàn máa ń bá ọkọ lò èèyàn máa ń ìbálòpọ̀ ọkọ èèyàn fi máa ń jọ́sìn fún ọ èèyàn máa ń sin náà ọkọ èèyàn ni wàláì èèyàn máa ń fi ọlọ́run látara ọkọ èèyàn ní gbogbo tẹ́ ẹ bá ti fẹ́ lọ ọkọ yìí pátápátá ọlọ́run bá ọkọ ẹ̀ sáré fún yín gbogbo sùúrù tẹ́ ẹ bá ṣe ọlọ́run bó ẹ bá lọ́dọ̀ ọlọ́run bá bákẹ́ náà sì ní pé ẹ sì ń jẹ́ tí wọ́n ń ṣe yẹn ẹ máa fi bẹ́ lọ́ọ̀ lórí àwọn ọmọ yìí gbogbo tó bá jẹ́ ẹ̀sìn pátápátá tó bá tó bá lọ gbogbo tó bá jẹ́ ẹ̀sìn ìyẹn fi lọ bẹ̀ lọ. ẹ kíyèsí dáadáa gbogbo tẹ́ ẹ bá jẹ́ dáadáa tẹ́ ẹ bíá ibi ìyẹn ọlọ́run bá ló ẹ ti tọrọ nǹkan. àdébí ọmọ musa rí ìtàn ọlọ́run pa musa láfẹ̀ ẹ musa ó yá lọ wá sàárè yusuf kó wá wú kúrò níbi tí wọ́n sin sí lọ sin sí ọlọ́run wá sọ bòmí tí ó lọ sin sàárè yusuf ọlọ́run wàá sọ bí kí sáré yútùbù wà fún àlejò musa àlejò musa bẹ̀ sí dáhùn ó wá rí yàtọ̀ ìyá ẹ̀ ti dàgbà ó wá sọ fún ìyá ẹ̀ títàn ìtò òun wá rè ọlọ́run bá àwọn ló pa àwọn láti ẹ̀ kó lọ wú sáré kó lọ wú àlejò yusuf kó níbi wọ́n ṣe sí ìyá ẹ̀ wá mọ́mọ́bẹ̀ àmọ́ sọ fún ọ ah! àlejò musa ní ẹ̀ mọ́bẹ̀ẹ́. ẹ ní wá sọ fún mi gbogbo tẹ bá fẹ́ gbà ní tẹta àfi Ọlọ́run ni o gbọ́dọ̀ ṣe yàrá tètè mọnà kọkọ o bí ní wàá sọ fún ọ pẹ̀lú kan yẹn ìlú sọ̀rọ̀ ó sá ni. àtẹ̀dá. bá ń tọrọ àjẹ́rẹ̀ lọ́dọ̀ lọ. Ìfani ìfà mi ò kàrà tọ́. Ìdí mo fẹ́ nìyẹn tọ́ bá mo kò fẹ́. Àgbà tí mo sá tọrọ àjẹ́rẹ̀ fún yàrá yìí. Inú sẹ́yìn ni kéèyàn jú mi ọ̀nà fún yẹn. Ni kéèyàn fún yẹn ká bẹ́ẹ̀ ṣe ìrè bẹ́ẹ̀ ṣe ìrè inú sẹ́yìn. Òun wá fi gbàdí jẹ́nà. Gbogbo tẹ́ ẹ bá ṣe pátápátá ìtẹ́jú bìnrin ẹ fi wo lórí ọkọ yìí ẹ má jẹ́ káwọn ọ̀rẹ́ yín kan kó sí lórí mi lè gbàwé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mi lè gbàwé ẹ̀ síbú mọ̀dà ni wọ́n lè yìí náà wọn sì ń di ẹrù wọn wọ́n ti fẹ̀lẹ́ lẹ́nu sọ wọ́n fẹ̀lẹ́ lẹ́nu sọ ẹrù yìí kò sẹ́ni tó lè wú mọ́ bí ọlọ́mọ àbí ọlọ́mọ Allah subhanahu wa ibi tọ́lọ̀ ń fi àwọn obìnrin sí kó jẹ́ pé wọ́n bẹ̀ tẹ́ ibibẹ̀ kó jẹ́ pé lè dúró síbẹ̀ kó gbà síjọsìn fún wa wọlé aláàjìláàjì lọ́ba lákàrà àtàwọn obìnrin àdébọ̀ Muhammad sọlá sọlá obìnrin kan bùkátà láti ìtọ́ mẹ́ta tó bá ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta àdébìnrin yóò wà tẹ́lẹ̀. ìlú wa máa rí ẹyọ kan pé ó tọ̀ fún bẹ́ẹ̀ ẹyọ kan tó tọ̀ fún bẹ́ẹ̀ ni láti tẹ̀lé àbẹ̀ láti gbọ́ ọ̀sọ̀kọ̀ ẹ̀ lẹ́nu àdébìnrin ìdá sọ́nà tìlímọ́ra àtú ọ̀mùsàhà wà sọ́ọ̀mọ̀tì ṣàhàrọ̀hà wà àtọ́ àti zàwújà áà ẹ̀yin obìnrin ẹ fi sincerity gbọ́rọ̀ ẹ fi gbọ́rọ̀ àrẹ Muhammad sọ̀rọ̀ àdébìnrin obìnrin bá kí rẹ̀ máa lójúmọ́ tó kí dáadáa wà sọ̀rọ̀ ti ṣàárọ̀ ha tó gbá ọ̀rẹ́ rọ̀mọ̀dọ́nù rẹ̀ tó gbá dáadáa wà àtọ́ àti ìṣàwùjà ha wà tẹ̀lé aṣọ ọ̀pọ̀ ẹ̀ lómi ẹ̀kọ́ láti ní ìjà yóò wù àlùfẹ́ náà náà máa ẹ̀wù sẹ́fẹ̀ẹ́ ta yẹn èyí tó le jù bẹ́ẹ̀ láti tẹ̀lé aṣọ ọkàn ọlọ́ba aláfọ ẹ̀dá kó bá lè mú àwọn obìnrin dúró ẹ̀rí nígbà bó sí àwa tá a jẹ́ ọkùnrin tẹ́gbẹ́ bùkátà òun ni wọ́n fi tì sọ́dọ̀ wa wàlọ́ọ̀yì kátó káyà kátó kádìsì a máa ń gbọ́ nínú Yorùbá sọ pé olórí ẹbí bàbá bùkátà nínú táwa fi ń dá wàhálà alẹ́ ẹ̀ nínú ilé tiwa òun náà ní pé bùkátà tá a dá àbẹ̀dọ̀ à ń dọ́jú bùkátà à ń yẹra fún bùkátà eléyìí kọ́ kò lè fèsò orí jẹ̀wá kò lè mú orí wá àbí ọlọ́ọ̀bà aláṣọ àtàlà pọ́sà fún kálukú wa náà lọ́wọ́ ẹ̀rí àwọn tá a jẹ́ ọkọ àwọn ìyàwó wa náà àwọn náà láwọn ẹ̀kọ́ tí wọ́n gbà lọ́wọ́ tiwa tó sì pàtàkì tó já sí pé lókun bàtà wà náà bá ti ṣe gbogbo àwọn nǹkan yìí ó dọ̀rọ̀ rẹ̀ káwọn ìyàwó akẹ́kẹ́ láti wọn wà ìlà lò nílé ìyọ̀nà ọ̀rọ̀ àwọn ẹ̀rí tó náà fún àǹkẹ́rì gbogbo alábáyà àwọn ìjà lóko wa mú ní alẹ́ nìfà ó dè lẹ́nu wa tá a bá ṣe àmọ́ ká bùkátà ló ń dífá bẹ̀rẹ̀ gbogbo bùkátà obìnrin pátápátá ọ̀rọ̀ gbogbo ẹtí ò bá sì níyàwó nínú àdúrà téèyàn lè máa ṣe oníṣẹ Ọlọ́run gbogbo bùkátà ní ilé ìgbà tí níyàwó Ọlọ́run mẹ́jọ níbi náà láti gbọ́ ó tó ládùúgbà téèyàn máa ṣe nítorí pé nínú àdámọ́ ọkùnrin òun ni wípé ọkùnrin máa fẹ́ láwọn òun ni Yorùbá fún ọ sọ pé irun mú lówó kì í ṣe é fàtú gbogbo ẹ̀yin obìnrin nínú tó yẹ ẹ máa ẹni tó bá jẹ́ náwó náwó nínú àwọn ọkọ yìí ẹ̀ lọ fún wọn wọ́n ṣe dáadáa kò yí sì láti máa náwó ọlọ́run dàpọ̀ kó mọ́ sàfihàn wa lọ́rùn ẹ̀yin ọbẹ̀ ẹ̀yin ọkùnrin bùkátà inú ilé yín ẹ lọ mọ̀ àtiwọ́n náà tó ń pípẹ́ àpò márìjì. àkọ́kọ́ mbẹ́ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam hadith náà mọ̀ọ́rì anábìlì kullukum ra'i wa kullukum mas'ulun ọ̀rọ̀ nìyẹn gbogbo ẹ̀yin ọkùnrin pátápátá adara jẹ̀mí. ọlọ́run bó bí ilé rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dara bẹ́ẹ̀ ṣe ń pa àwọn tọ́lọ̀ kó ṣe lábẹ́ ọlọ́run bá máa fi ilé rẹ̀. ẹ tọ́jú ìyàwó yín ní jíjẹ ẹ tọ́jú wọn ní mímu ẹ tọ́jú wọn ní rakọ̀ṣù ọlọ́run kódà ibi tí wọ́n gbé tí ó kàn sílẹ̀ tì í ti àwọn ọmọ tí wọ́n tó wá bí ìfún yín náà ẹ̀yin lẹ́ẹ̀mọ́ gbọ́ bùkátà wọn. nínú ojúṣe àwa tá a jẹ́ ọkùnrin a gbọ́dọ̀ pààyàn ọlọ́wọ́ bá lára àwọn ìyàwó wa àdàbí ni pé sáfù lọ àti nìsa ẹ pààyàn ọlọ́wọ́ bá lára àwọn obìnrin wàláhì nínú oyin tó ń da ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa rí lémi wò ni pé àwọn èèyàn máa tìtì àwọn obìnrin tó pọ̀ jù òun ló sọ wọ́n dìdàkudà sáwùjọ bàtà kéré ìró òun bùbá ó lámọ̀ táwọn ẹ̀yà wa mọ̀ ń wọ̀ téèyàn bá dúró títì láàrin wákàtí mẹ́wàá tipátipá ló tó bá fi rí ẹnìkan tó bá wọ ìró àti bùbá tó dájú pa gbogbo pátápátá àti ilé àwọn obìnrin síta àwọn náà ti mọ̀ wípé àti kéèyàn wọ táì kò sí obìnrin láwùjọ lédè àti pé wọ́n ti múra bí ọkùnrin àwọn aláfọwọ́dà bẹ́ẹ̀ wípé ààrẹ wọ́n sì kò fòfin sí ọlọ́wọ́ bá ti di wa lọ́wọ́ lórí wọn kó ló kó mọ̀ ọ́n rẹ̀ adarajẹ ní ẹ̀ sì ṣàlàyé bẹ́ẹ̀ sì kó àwọn tọ́lọ̀ kó sì ní lábẹ́ wọn láàyè òjò rẹ̀ wájú ọlọ́wọ́ àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni ìṣẹ́wọ̀n sóbi ní sáà ìkàyọ̀ ẹ̀ ṣì dáadáa sáwọ́ bẹ́ẹ̀ wọn níwà tó dáa wọn mọ sọ wọn mọ̀rọ̀ sọ wọn mọ̀ wá wù gbogbo nǹkan ni wọ́n dá sí lọ́tí bẹ́ẹ̀ ànábi ní iṣẹ́ oṣù bíi nísà yìí kẹrọ ẹ fàsọtẹ́lẹ̀ dáadáa fúnra yín ẹ máa fi ayé létí nípa ti ṣe dáadáa fáwọn obìnrin ànábi ọmọ hàn ló fi fa ẹnìyàn akọ̀tùnú húnnẹ̀bí àmàlẹ̀ ti là trọ́t àmàlẹ̀ ni wọ́n jẹ́ lọ́dọ̀ yìí. àmọ́ ẹ̀nà ni wọ́n jẹ́ níjọ́ tẹ́ fẹ́ fẹ́ wọn ẹ̀sọ́ fẹ́ mọ̀ nà wọn ẹ̀sọ́ fẹ́ mọ̀ fìdí pa wọn àmọ́ ẹ̀nà ni màá tọ́jú ẹ̀ màá tọ́jú ẹ̀ màá sọ ọmọ yín dáadáa fún yín kó tá a fi fẹ́ wọn nìyẹn alálùbáríkà ọkùnrin ó máa ń ṣe ìyàwó rẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó ti já sí pé ẹ̀wù bá ṣe ka ẹ̀fọ́ àwa ọkùnrin tó pọ̀ lórí wọn yẹn kùránì sọ pé wàlàhùnà àlékún àwọn náà ní ìsìlámà àlejò àwọn náà ní dédéru kí àwọn náà ó gbà lọ́wọ́ yín ẹ̀tọ́ àwọn náà ní kẹ agbọ́dọ̀ rẹ ti tó kéte ẹ̀ táwọn bá ti ń ṣe dáadáa yẹ àwọn náà gbọ́dọ̀ ṣe dáadáa tó àmọ́ dáadáa àtàwọn ọkùnrin yóò fa tó à ń náwó à dẹ̀ sùúrù wẹ̀dà rọ àti ní nǹkan ṣe tó bá kẹrẹ ní kó o ṣe ní tíì péjọ pẹ̀lú àwọn pẹ̀lú àṣà ẹ̀rá kan kí lẹ́sẹ̀ lẹ́yìn kò ṣe rí ìdókòwò yọ̀ bọ̀ parí ẹ̀sìn yìí ànábì ti dùwé àwọn obìnrin fún wa sọ̀rọ̀ bá sọ́lá lórí ẹ̀ tá a bá tọ́ pé a gbọ́dọ̀ náwó a gbọ́dọ̀ ná sùúrù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ni máa tàwọn kùbá ní fìtìlẹ̀ tàbí àdọ́rù alàrìjáàlì nínú ìfà mi ò fi fìtínà kankan lẹ̀ fáwọn ọkùnrin nínú àlùmọ̀ yìí tó tóbi tó fìtínà obìnrin ànábì ti dìgbìn àwọn pé àwọn fìtínà tó ga tó kalẹ̀ fún wa àwọn obìnrin yìí àwọn agbọ́dọ̀ ṣe sùúrù pẹ̀lú wọn sẹ́rí agbọ́dọ̀ ṣe sùúrù pẹ̀lú wọn lára sùúrù tá a ṣe pẹ̀lú wọn ni pé obìnrin ò mọ mo ti wà ókè o kì í tó wọn gbogbo nǹkan lè tó wọn lọ́kàkọ̀ kò lè tó wọn mọ̀ámẹ́là náà kò lè tó wọn obìnrin ò gbọ́n wọn ti gbà títò àwọn aláwọ̀ máa ṣe sùúrù wọ́n máa ti gbé òfin wọlé ẹ wo àwòkọ́ṣe àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn tàbí wà pẹ̀lú àlẹ́ ìjọba ọ̀tọ̀ wá ní ìkànnì àwọn ará ilé àlẹ́ bíi ẹ kó ṣe é jẹ fún àlẹ́ ẹnìkan ti wá sáré gbáwájú pẹ̀lú ṣíṣe oúnjẹ ẹni tó yẹ kó gbóúnjẹ wá gẹ́gẹ́ oúnjẹ òtí ẹ òtí òtí ṣetán àwọn àlejò sì wà pẹ̀lú àgbẹ̀lẹ̀ èyí tó wá sáré pìpì àwọn oúnjẹ yìí ó wá lọ gbé oúnjẹ yìí fún àdébọ̀ Muhammad sọlá pẹ̀lú ọmọ ọ̀dọ́ rẹ̀ gbé lọ òun wá ẹni tó yẹ kó dáná oúnjẹ gáfà bẹ́ẹ̀ gẹ́gẹ́ wá rọ̀ọ̀sì ó wá da oúnjẹ yẹn nù kíkékíké àwọn ìyá wa táwọn ìyàwó ànábì bá lè ṣe báyìí ṣe rò fáwọn ìyàwó tí wàá ò sì lẹ́sìn sọlọ́lá àwọn àlùfẹ́lẹ́ ẹ̀já ẹwọ sùúrù tàbí pàkàtà sọlọ́lá àlùfẹ́lẹ́ ó jẹ́ wá dà lẹ́sàn ànábì wàá wojú ọgbà wọn sọ́ọ́bà tí wọ́n wà bẹ́ẹ̀ ànábì ní bọ́rọ̀ ó owó ló gbé yàrá yìí owó ló gbé yàrá yìí abọ́ ọjọ́ náà tó fọ́ ànábì ọwọ́ yàrá rẹ̀ ó mú abọ́ lé ó lọ fún ẹni tí ó ní abọ́ yìí tó fọ́ ànábì iná ó di iná ẹ̀ á fi abọ́ ilé yìí á fi di ilé yìí apákan ìwáyà ni pé ilẹ̀ ẹlẹ̀ ìlànà bí àtàwọn sàábà ti lé oúnjẹ ẹ̀ jẹ tó bá tèmi àti á obìnrin yóò mọ̀ jẹ ìyàwó ànábì dúró dáadáa fún wa àwa ni ká wà ní Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí ànábì rẹ̀ pẹ̀sẹ̀ àwọn ìyàwó ẹ̀rí pé àwọn ìyàwó náà fi ànábì náà lẹ́nu pípẹ́ tá a bá sọ̀rọ̀ kẹ́ àwọn ìyàwó ànábì ànábì mọ̀ sí láì ànábì mọ̀ sí láì ànábì láì ẹnìkan sọ pé kí ni àwọn ìyàwó ànábì àwọn ẹ̀fọ́ sọ̀rọ̀ tó ìbákẹ̀kẹ́ náà ló dé rí wọn náà dé ìbákẹ̀kẹ́ náà ló dé rí gbogbo dáadáa lànà bí mo ti sáwọn ìyàwó rẹ̀ ànábì ní wàlà húnna àlẹ́kùn mùsùlùmí húnna wà ìṣù àtúnhúnna bíl máa ẹ fún wọn lóúnjẹ ẹ má fi pa wọn ẹ ra aṣọ sí wọn lọ́rùn ẹ má jẹ́ kí wọ́n máa rìn ká máa dàbí ẹni tí kò sí tọ́jú lára wọn èèyàn máa bóbi ìjà pé bóun ló ṣe lọ jáde báyìí àwọn àṣọ pé mi ò tọ́jú ẹ̀ lọ aṣọ ilé ìtọ́wọ́ yìí ni òbí òbí ò láìpẹ́. bóbìnrin bá ti rà pí àdìsá ni wọ́n ti fọ́kọ́ ìtọ́jú ẹ̀ àdẹ́bí wọn Muhammad sọ̀sọ́nà àdẹ́bí ni hàlà wà á kò hún ní àlékún àti òṣèlú ilẹ̀ ìgbà ara láìsí táwọn ìyàwó wa ní lórí wa nǹkan ṣe dáadáa fún ẹ lọ́wọ́ àdẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àdẹ́bí ni khiyarukum khiyarukum li ahli ẹni tó dáa nínú yín ilẹ̀ tó dáa táwọn ìyàwó ẹ̀ wà á ná khayrukum li ahli èmi ni mo dáa táwọn ìyàwó mi jù ṣẹlẹ̀ tá ànábì wẹ̀ sí sọlọ bá àlè sọlá gbogbo nǹkan ànábì ló bá wọn yàwó rẹ̀ fọ ọ̀pọ̀lọpọ̀ wá fẹ́ ìlú délé kò sí kábà wọn yàwó wa dọ̀wẹ́kẹ́ kò ní kábà wọn ṣeré ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló máa ń kàn kí ilé yìí bísẹ̀sì la mójútó ara bíi fámìlì ti ń la ayẹ nìyẹn ẹ báyàwó ṣeré ẹ bọ́mọ ṣeré ìjà àfà kò sọ wípé kéèyàn lọ báyàwó èèyàn ṣeré àwọn sábẹ́ àdẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn dọ́là ní àwọn sàbí àbẹ́ Muhammad ó bá wọlé ó bá àtìyàwó àtọmọ nígbà wọn ṣeré nígbà wọn lẹ́yìn ní wọn fara wọn tí wọn fọwọ́ sí àwọn lẹ́ẹ̀kẹ́ ó ń gbà wọn náà ẹ̀kẹ́ náà ló wọ́n fi ṣùgbọ́n rẹ̀ náà fóònù ò ti di bọ̀ náà fi ti báyìí láwọn tẹ́ pé kò tí ì pẹ̀lú ṣe táwọn wà lọ́dọ̀ àbẹ́ tẹ́lẹ̀ àbẹ́bí bá wọn sọ̀rọ̀ báyìí ó dàbí pé káwọn ọmọ ìwàlú jẹ́lẹ̀ káwọn jókòó láì bí káwọn jẹ́lẹ̀ òun káwọn wọ̀ bẹ́ẹ̀ olùwà wọlé tó wá bá ìyàwó àtọmọ ṣèré kí á òun ló ti di bàdá ti tu ló bá jáde padà ó bá ń lọ sọ́dọ̀ àti Muhammad sọ ojú àná ó pàdé Abubakar ó kọ́kọ́ rojú ara rẹ̀ fábùbákì yẹn Abubakar yẹn sórí déédéé tó ṣẹlẹ̀ sí olóṣèlú síbi náà ìbí náà ó rò pé ṣé inú ìfẹ́ ìlú bàbá o ó wá kóra ọ̀tọ̀ àdàbí ó wá sàlàyé fánàbí àṣà àdàbí wá rẹ̀ sọ̀rọ̀ bá a sẹ́lọ̀ àdàbí nígbà pé bẹ́ẹ̀ ṣe máa ń dòkú níwájú mi lè bá fẹ́ máa wà ní gbogbo ìgbésí ayé yìí sẹ́kẹ́ ìbẹ̀rù ọlọ́run ni ó lè kájọ́ wà lójú yìí báyìí lẹ́sìn nǹkan mìíràn alábìrin tó rágbé yẹn ni làṣọ fáṣà fún mi wọlé àkíkà kò bá síjọ́ sí débi pé àwọn mọ̀láìkà ó láì kiri pé wọ́n kàn máa pàdé náà wọ́n mọ̀ bọ̀ yín lọ́wọ́ báyìí wọ́n mọ̀ bọ̀ yín lọ́wọ́ alábìrin tó kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ ẹ wọlé ẹ bá wọ̀nyàwó yíjọ́ wẹ̀ kẹ́ ẹ̀ fọ́nà bá wọ̀ bá yàrá nínú tá a ká àdàbí wọn ṣe tá a fẹ́ bá ara wọn kéékèèké àdàbí ó fọwọ́ra wọn lórí àdàbí ó dúró sókè àdàbí ó kì í ṣe wọn níjọ tí ọkùnrin kan rí fáwọn ẹbí ṣe bẹ́ẹ̀ á ní ṣùgbọ́n àdàlà gbogbo tí wọ́n rí rí àwọn ọmọ ọ̀gbẹ́ mẹ́wàá ni wọ́n ìgbẹ́kẹ̀kọ́ kí báyìí ah! àdàbí ni kò sí àánú lọ́gbìn rẹ̀ àánú òsì lẹ́gbìn rẹ̀ nínú tá a dá àtẹ́bí máa ń bá àwọn ìyàwó rẹ̀ ṣeré. Yàtọ̀ sí òun kódà lọ́sàn-án ẹ̀jẹ̀ àtẹ́bí wa pé Aisha ń lọ́sàn pé Aisha. Níbi kódà gan-an Allah àtúrà ọlọ́run kókó wa máa ń ṣe o. Níta ní láti fi to fámìlì wa pọ̀ gan-an. Ká kọ́kọ́ fìfẹ́ hàn sáwọn ìyàwó wa. Òun bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìyàwó àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Onípàdé ìbá kọ wọlé yóò kọ́kọ́ lọ orí náà yóò rọ̀ jẹ́ pákó àwọn àfa sọ pé kíkímọ̀ tó wà níbẹ̀ ẹni pé ànábì òní fẹ́ wọlé ó wá fẹ́ kọjá kọjá ìyàwó kan tó jẹ́ pé etí ìyàwó yìí ó kọ́kọ́ gbé wá orí kidney ó fẹ́ kíz ànábì ànábì kórìíra kó jẹ́ pé òórùn tí ò wá tẹ lọ́rùn yóò pàdé ẹnu ló ń bẹ̀yẹ pé àwọn ìyàwó ànábì wọ́n máa ń pàdé ànábì pẹ̀lú kíṣìn. ìyàwó kan ti ń gbọ́jọ́ fún mi rí pé ọkọ òun travel ọdún mẹ́rin òun sì lọ pàdé ẹ̀ ní páàkì kó owó ọ̀gẹ̀ báyìí kó páàkì òun báyìí. ẹ̀yin jà kó tó dé àwọn òjà nígbà tá a fi ọkọ̀ dà báwo ni sọ ma òun níwájú ọdún mẹ́rin. àwọn ọkùnrin kan rí bí ọgbà irú irú tàbá àlùmí bẹ́ẹ̀dì àwọ̀pá àlùmí bẹ́ẹ̀dì mo wọlé òde àdúgbò bá àwọn ìyàwó àdàgbò ìṣẹ̀lẹ̀. àdẹ́bí ráàyè fún wọn ọlọ́run dákun lọ ó rọ àwa náà fáwọn ìyàwó ìṣúwá náà dáradára àdẹ́bí tó wá ráàyè débi wípé wọ́n lọ tí àdẹ́bí bá ti ṣe sáfà wọ́n fi ẹ̀kẹ́ ní alukóra a fáwọn ìyàwó àdẹ́bí kọ àdẹ́bí ó bu obìnrin kan lọ tó bá ń àjò kó tó wá mọ̀ta yóò bu wọ́n ṣe àlùkùrà kùrà níbi kátó pé náírà ìkọ̀bọ̀ níjọ́ tá à ń ná tẹ́lẹ̀ra oríire o káwájú sókè báyìí ìwọ́n mú náírà ìwọ́n mú kọ́bọ̀ ẹni tí ẹ bá fi òkè olùmọ̀ àmúlọ ànábì gbọ́ ṣe bẹ́ẹ̀ láàrin àwọn ìyàwó ẹ̀ ànábì wa mú Aisha jáde pẹ̀lú àwọn sàbẹ̀ wọ́n wá ń lọ ànábì ní ẹ̀yìn sàbẹ̀ ẹ̀rẹ̀ síwájú wọ́n wá rìn síwájú ànábì wa bẹ̀ Aisha dáàni òsàbí kò kà compete. wa ni àjọ sáré ìdí jọ sáré ìdí Aisha wa na ànábì Muhammad sallallahu alaihi wasallam orúkọ ìjọ tó yẹ Aisha sì wà ló Aisha gan ló tó ẹ bá máa ń lò láwọn ó ní ó tún wá sà ẹ náà ó tún ànábì Erinwaju, iwájú mo fẹ́ báyàwó mi èké àyíṣà ni àwọn afárí nígbà àwọn nígbà náà èmi náà ti kú lọ́lọ́kọ̀ mo ti dìyà nílé àtẹ́bí wa ńlá mi nígbà náà sọlọ máa rí sọlọ àtẹ́bí ráàyè gbogbo eléyìí ẹni tí wọ́n gbé iṣẹ́ gbogbo ayé àtàlùjẹ̀dó ẹgbẹ́ ilé náà nílùú ní sẹ́ẹ̀tì ànábì wa ń dọ́ Aisha áàbì ní ibi tí ní kàṣàtò kọ́ ìwọ́n tí ọ̀sán ọ̀sán ọ̀sán ìlàbí jò ní ìfẹ́lẹ́ ìdí ti jò ní ẹwà lẹ́gbẹ̀ẹ́ ṣe sọlọ́lá àìsàn nínú kọ́pọ̀lọpọ̀ wa ò kì í ṣe nínú tó jẹ́ dáadáa òun ti káàkiri sàwọn ìyàwó wa lulẹ̀ alìbáwọ̀ wẹ̀lọ̀ wọ̀lá ẹ̀kọ́ fífẹ́ ilé ìkẹta alìbáwọ̀ ṣe kò gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ request àbú ẹgbẹ́ mi ẹ̀dá tó mo bí ti ẹ̀ bá wọ ẹ̀mọ́ rárá. ṣùgbọ́n àwa ni ẹjẹ́ àwọ̀ làkọ̀dẹ̀kánà lápò fi ọ̀rọ̀ sóòlì láàrin oṣù àtọ̀lẹ̀ hasan. ànábì ó wọlé wọ́n ní kánà rọ̀ṣúlù láti sọ̀lá yakúrò fi méjìdá sí ahàlì yìí. wọ́n ní ànábì àmọ́ wà nínú ilé tí ó máa ẹ̀ pa àwọn ìyàwó ẹ̀ sọ́nà máa rẹ̀ sọ̀rọ̀. ibi tí ṣiṣẹ́ kù wọ̀nà ìtàwọn náà bá ti jẹ aláàánú lóòótọ́ àti lódodo iṣẹ́ ilé fáwọn obìnrin fáwọn obìnrin ràn wọ́n lọ́wọ́ wọ̀nà ìtì dáadáa ni à ń lẹ́sọ̀ lórí ẹ̀ nínú dáadáa tá a mọ̀ sí táwọn ìyàwó wa láti lọ́ọ́ fẹ́ wọn wọn láì kò ṣe déédéé súnà ní Muhammad fúlùwà ọ̀sán á fààyè ilé ẹ̀sìn láwọn ìyàwó wa á bá wọn lò dáadáa á jọjọ papọ̀ kódà bàbá tó wá jọ ń jẹ papọ̀ ká kó máa gbé oúnjẹ sí wọn lẹ́nu ànábì ní ẹ̀ lẹ́sàn ẹ tó wá gbóbi sí wọn lẹ́nu ànábì ní ẹ̀ lẹ́sàn tó bá jẹ́ pé nǹkan tí wọ́n kéèyàn máa ṣe gbélé yìí kéèyàn wẹ̀ papọ̀ pẹ̀lú ìyàwó èèyàn ànábì máa ń ṣe bẹ́ẹ̀ èèyàn lọ́la àwọn èèyàn olóògùn ilé àdébì ló ń ṣe bẹ́ẹ̀ tó bá pè yẹn lọ́ fi ń pè yẹn lálákọ̀wé alákọ̀wé náà dẹ́bì dẹ́ ọlọ́wọ́ ara rẹ̀ sọ́dà. ẹ já wa nǹkan fi kúndà lára àdébì yìí àbí kí ló tẹ́ pé ọwọ́ ọmọbìnrin nìkan la mú lọ́dọ̀ àdébì Muhammad ọwọ́ tuntun tí òtún lẹ́bi kan la mú lọ́dọ̀ àdébì Muhammad kákẹ́ wọlé kẹ́rù òtún máa tí ó jẹ́ pé ẹbí wa ó tó tí ó jẹ́ pé à ń ṣe bùkátà àbójútó nílẹ̀ ló pé kakọ̀ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wàláhì bó o ṣe lè tẹ́sẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn rẹ ó kéré tó àtìyàwó àtọmọ tí wọ́n máa kéré jù rẹ̀ ẹ̀rí kìíní yẹn kì balance ó kéré nígbà tí ìyàwó máa ń ju ọkọ lọ níbi ẹ̀sìn kódà kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ sẹ́lá ní Muhammad sọ̀rọ̀ àlùfọ́ àgbọ́yé ẹ̀sìn àmì Muhammad sallallahu alaihi wasallam kò ṣe déédéé pẹ̀lú tàwọn ìyàwó àmì Muhammad tó bá rí bẹ́ẹ̀ ni kò ní jẹ́ pé nígbà táwọn ìgbà Muhammad kú tán àrínú àwọn ìyàwó àmì Muhammad sallam tí wọ́n ń béèrè wípé tí wọ́n pín ogún ànábì fún àwọn àwọn sàábí tó dẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sọ pé rárá o ànábì sọ létí wa tí ìfẹ́ kan tí ìfẹ́ méjì náà ló máa ṣàròlẹ̀ àbíyá àwa ànábì ọlọ́run ìta bá fi kalẹ̀ gbogbo àlùmọ̀ ló ní. àwọn ìyàwó àná àwọn tàbí mẹ́tẹ̀ẹ̀ tó káwọn ìyàwó ànábì ṣe lóò pọ́pátì ànábì yẹn ṣe fẹ́ yàrá ní ànábì yìí fẹ́ gbogbo mùsùlùmí ó dé àwọn tí ò ti dé ni wọ́n jẹ ní pọ́pátì ànábì sọ̀rọ̀ àwọn ìyàwó ànábì ṣe ń bèrè pé káfíń ogun ọ̀pá wa fàátìmọ̀ ọmọ ànábì náà ní pé káfíń ogun bàbá òkú òun ó fi hàn wípé àwọn ìyàwó àwọn bẹ́ẹ̀ ni olúwa náà sọ pé ìyàwó mi wà bẹ́ẹ̀. àǹfààní táwa ní àwọn òbí nínú ojúṣe wa ni ká padà sílé ká sì ti wọ́n dáhùn ká dá wọn lẹ́kọ̀ọ́ àròjúṣe wa. ẹni tí ó náà kọ́ àǹkẹ́rì ọlọ́run fi tẹ̀ bá ti ń páyà àlòṣùrù kí ni wọ́n pè ní lòṣùrù lòṣùrù ni pé kóbìnrin ó mọ̀ sí láti ọ̀kan rẹ̀ ṣẹ́ni ọkùnrin iṣẹ́ èèyàn fi máa ń níyì lọ́dọ̀ ọ̀pọ̀ èèyàn tí èèyàn fi máa ń lápọ̀lé ara rú ẹ̀ òun náà ni tóbìnrin bá ti ń bínú tó ń tó wọ́n jáde jáde wọlé béèrè béèrè tó o bá fẹ́ níyì ọjà lọ. torí inú ń bínú yára ló sílẹ̀. kọ́ra ẹ̀ẹ́dẹ́ o ẹ bá fún wa jẹ ó gbóúnjẹ wa omi ìsanwó béèrè omi ìsanwó ọwọ́ adédé yóò jókòó èmi ni rébèrèdè èmi ni rádaràdá olókùn tí ó máa dájú ara rẹ̀ báwọn àmọ́ kó sọ pé ìwọ rébèrèdè àwọn ẹ̀gbọ́n rẹ ẹ̀ gẹ́sẹ̀ láìsí wọn náà because owó tó sọ yẹ ẹ bá ti délé wọn mo wá fẹjọ́ lágbájá sọ̀rọ̀ kí ó mọ̀ bá mi sọ̀rọ̀ kó mọ̀ ẹ lébi rádaràdá èmi rébèrèdè ah ètò wọn sọ pé ah ó wí báwọn wọ́n á pe àìsàn máa ń sọ pẹ̀lú inú bá tẹ̀lé amánìsí òdìjà kó máa kọ̀ntínú òní níyì báyìí àrà òní níyì tó bá fẹ́ níyì lọ́wọ́ ìyàwó rẹ̀ ibi fẹ́ jùmọ̀ fúnra rẹ̀ mọ́ owó ni tó bá fi bọ̀ ẹ bọ̀ bọ̀ òní yóò padà sọ wá pé ẹ̀gbọ́n jùlọ bọ́dí làǹgbẹ́jì wà lẹ́yìn tí wọ́n bá obìnrin wíjọ́ sọ pé wàláì tí wọ́n á nà ní sùn áà. Ah, ẹ̀ẹ̀nà mi àmọ́ tẹ̀sí ṣe ní gẹ̀ẹ́sì wí lọ ọkùnrin tó bá nílò àká ìlú tó bá jọ nínú téèyàn máa bùkátà sí téèyàn bá fẹ́ dì pẹ̀lú rẹ̀ nínú nínú ẹbí ìyẹn bùkátà sí wisdom náà kọjá mi fún wa nínú tí ọlọ́wọ́ bá kọ́ wá látọ̀tọ̀ láwọn obìnrin wa ní tí wọ́n bá ti gbé ìwà àbàjẹ́ wọn dé wá ìlú ògùnà ẹ̀sìn wá àfikún wa ẹ̀sìn náà sí àfún ṣùgbọ́n ẹ̀já ẹni tí ó bá dàpọ̀ sí lọ́rùn náà àwùjọ rẹ o èyí tẹ́lẹ̀ ti wá àfi fún yẹn náà mélòó lẹ́yìn náà ti lò nínú wá àfi tẹ̀sí náà. torí pé wá àfi ó tún padà dé ní fún yẹn ẹ àbúrò máa ń lọ àfún wá àfi ó tún padà sọ́dọ̀ yẹ̀yẹ̀ èèyàn máa ń fira rẹ̀ sípò pé kéèyàn lè rọrùn fún ọlọ́run bá ní ẹ̀ṣin náà sí àpò ẹ̀ bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá wá jọ́ wá dúró hún nà fi mọ̀bọ̀ ọ̀dẹ́ àyè. jọ̀mọ́ gbogbo tí wọ́n bá ní ká fi pọ́líṣì yẹn pátápátá ni màá dùn yẹn. wọ́n wá ní ẹyẹ ìbùsùn wọn lódì kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ pé àtẹ́nu tí máa dùn obìnrin ni kéèyàn mọ́ lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀. tí ò bá rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bù òní sọ pé ẹyẹ ìbùsùn wọn lódì olóbìjá ń pé nínú tá nínú dá fún wọn ṣe dáadáa tó béèrè ara ẹ̀ náà ti ká náà ṣòfò wọn ní gbogbo ìgbà wọn láì gbogbo ẹ̀yà alákọ̀wé tó já sí pé ọ̀tọ̀ yàrá ìyàwó yín ọ̀tọ̀ yàrá yín kò bá súnà bẹ́ẹ̀ àyà kíkẹ́ ní ìyàwó kan lọ bẹ́ẹ̀ bá fi súnlọ́gẹ̀ eléyìí ẹ wà lọ́dọ̀ kejì ẹ̀ àmọ́ pé yàrá ọwọ́ ọ̀tọ̀ ẹ wà lọ́dọ̀ sùn lọ́tọ̀ọ̀tọ̀ nítorí kíni súnà ní kẹ́ sùn papọ̀ ànábì máa ń sùn papọ̀ pẹ̀lú àwọn ìyàwó ni o dẹ̀ fi rọrùn láti yẹ ibùsùn wọn lódì ìbọ́sẹ̀ ìbáwo lẹ̀ sùn papọ̀ kí ni túmọ̀ wájú owó náà kó lẹ̀ sí yẹ yẹn ara a fi máa bá obìnrin wí òun o tí o ó ti gbóúnjẹ alẹ́ ẹ̀kọ́ ló ń kò jẹ tóbìnrin bá ti tó bá ti dáta bá o ìyẹ ò tó ràn mọ́nu ọlọ́wọ́ ni wágìrì bu òkúta ẹ̀dà wọn. Ẹ̀rí ọ̀rọ̀ nínà obìnrin ìgbẹ́ ká bára gbalẹ̀ gbọ́ àlàyé níbẹ̀ ṣùgbọ́n ọlọ́run pàṣẹ ní ká wọn ní oṣù àtúndì. Ṣùgbọ́n nígbà yá àdébà Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí àwọn obìnrin wọ́n sọra wọn di nígbà náà ànábì wa sọ pé sọlọ́mọ́ àlùsọ̀lá tó bá wá rí bẹ́ẹ̀ ànábì ní ẹ̀ẹ́mbà ìṣe tí ò dáa ẹ̀sìn yàgò ẹ̀ndà wọn. àwọn ọkùnrin náà bá tó fi lóhùn wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣèyà fún àwọn obìnrin làwọn obìnrin bá wá ń bá sí ọ̀dọ̀ àwọn ìyàwó ànábì ètí òkú bá pa á ètí ó wà á rojọ́ wà láì yá sí abúlé lórí ọ̀bílẹ̀ tí wàá pọ̀ nínú ilé àdébà muhammadu sallallahu alayhi wa sallam anabi wa ni lakọ̀dìtọ́ fàbá di ali muhammadu nisa olùkẹ́sì àwọn ní pé àwọn obìnrin tí wàá fẹjọ́ sọ àwọn ìyàwó mi púpọ̀ jù yẹsùkú na azuwájà ìtí wọn wá kí gbàgbà yìí náà ní pé lílù táwọn ọkọ wọn lù àwọn ànábì ní ulaika laysa ulaika bí kìíyà ipò ànábì ní à èyí fáwọn ẹni eré inú yí làwọn ìyàwó wa rìpọ́tù lulu o sọlọ́mọ àlùfọ́ ṣèwọ́ká ànábì náà lórí ọ̀dà kan náà wa sọ pé àwọn tí ò gbádùn nínú yí àwọn tí wọn ò dáadùn yí àwọn yẹn ń nàyàwó ànábì ní laysa ulaika bí kìíyà ipò àwọn yẹn ń tẹ́lẹ̀ àti dínà tí wọ́n nà wọ́n àwọn afẹ́ẹ̀sì wọ́n sàlàyé nínú ẹ̀ àkọ́kọ́ làtẹ́bìrì gbòlùwọ́jà ó má tẹ̀yàwó mẹ́rin yẹn fẹ́ náà níbi ìbàjẹ́ tó wà lára wa kọ́lọ́kọ́ tó ní kálukú wa ṣe ṣẹ̀rí àwùjọ akájúlá yẹn lójú àmọ́ sọ kìlọ̀ pé ìyàwó nìkan kódà ọmọ kódà bẹ́ẹ̀ bá mólè òní àti káfẹ́ dá yẹ̀ lójú ìgbà tó bá ń sọ níbi tìyàwó látẹ́bìlì wuli wọ́n ti hà wọ́n dá yàwó rẹ̀ lójú wọ́n lé àtọkọ bẹ̀. ló ti jẹ̀dí àtọ fún ọkùnrin pé látọkọ bẹ̀ wọ́n sọ̀rọ̀ tí ò dá síyàwó rẹ̀ kò sọ fún mi pé kó bá sọ̀rọ̀ tí ò dá sọ́kọ rẹ̀ o tẹ́bọ̀ yìí pípé ìpìlẹ̀ ẹgbẹ́ odò wulẹ̀ gbá ó sọ̀rọ̀ tí ò dá sọ́kọ rẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ ṣùgbọ́n ìwọ tẹ́gùn rẹ̀ wá gbà pẹ́pẹ́ ìwọ lọ̀gá kò sí tó sọ sí ìyàwó ẹ̀ tó pọ̀ jù àdébí náà tó pọ̀ bẹ́ẹ̀ mọ́sọ̀ tí ò dáa sí ìyàwó ẹ̀ mọ́ràn sílé wọ́n sì gbà lójú bó láti wá lọ <laughs> àdébí sallallahu alaihi wasallam àdébí ní ẹ̀dẹ̀wọ́ dọ́rùbá gbẹ́rọ̀ mo bá rọ̀ fún un nínú tí ò ní fi àpá fún wọn lára pípé kò ṣe pé méjì ni lulu dọ́rọ̀bùn mọ̀ àjìbí dọ́rọ̀bùn mọ̀ tẹ́kì dọ́rọ̀bùn pé a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ èyí náà tẹ̀sán fẹ́ kọ́ àwọn ọmọ alẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ nínà tá ń lẹ̀wọ̀n nígbà tá a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ nínà tá ń lẹ̀wọ̀n nígbà tí wọ́n bà nǹkan wa jẹ́ ìtìkọ́ọ̀mù ni a fẹ́ dẹ̀sùn nǹkan tí wọ́n bàjẹ́ ká má nínà wọ́n nínà pé a fẹ́ dẹ̀sùn tó ṣe lára wọn ṣẹ̀rí àtiwá lílọ̀ níbẹ̀ àti ilẹ̀ obìnrin. ẹ̀rí pé mo ti mú wá nílò hadith àkọ́kọ́ nígbà tí obìnrin náà bá lè bọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé àwọn kan wá bá mi káwọn fẹ́fẹ́ mi àdébí ni wọ́n fẹ́ lágbájá dọ̀rọ́bù lè dé sà ó máa ń nà obìnrin. ẹ̀dá bá kẹ́fẹ́ pé máa ń nàyàwó tó bá lóun fẹ́ fọmọ wa fi mọ́ síná àlèmọ́ kò nítorí ẹ̀. bẹ́ẹ̀ni ó tó torí ta ọmọ gbé torí kóbìnrin ọkùnrin máa ń na obìnrin lànàbì fi sọ pé wo obìnrin lọ́fẹ̀ẹ́ ẹ̀kọ́ sì ń bẹ́ẹ̀ náà gbogbo jẹ́ tó bá bèè lọ́wọ́ yín pé ẹ̀dá kan lágbájá ìfẹ́ fi ọmọ wa kílẹ̀ kí ló lè sọ nípa rẹ̀ ìyẹn gbọ́dọ̀ kọ̀rọ̀ sábẹ́ àṣọ gbogbo tẹ́ ẹ bá mọ̀ nípa rẹ̀ kẹsàn ìyẹn kù ní pé ẹ̀ ń tú àṣírí àlẹ́bí ni àlìmọ́sàṣárù ọ̀tàmọ̀nù ẹni tá a bá béèrè ọ̀rọ̀ kókó fún wa ní kọmíṣẹ̀ nípa àṣẹ àlẹ́bí ni atọ́ọ̀tẹ̀ ni yẹn gbọ́dọ̀ nínú bí táyì ti ń fọ̀rọ̀ pamọ́ ẹjọ́ mi fẹ́fẹ́ fífa ẹni kí lè gbọ́n pa rẹ̀ à sórí ìyá rẹ̀ ẹ sì ẹ sọ gbogbo tẹ́ ẹ gbọ́n nípa rẹ̀ wípé ìtẹ́ ẹ béèrè nìyẹn tó bá sì mọ́ o gbọ́dọ̀ sọ àmọ́ náà bákan náà nínú dáadáa tá a máa ń ṣe sáwọn ìyàwó wa òun náà ní pé bá a ti fẹ́ káwọn ìyàwó wa kan múra dáadáa àwa náà a mọ múra dáadáa fáwọn èèyàn tiwa náà. ẹ má wọ sọ sí ojú ọmọ tìyàwó pé ọkọ mi nù àbúrò yìí wọ́n ní kalẹ̀ jọ́ lọ ẹ̀ fún mi àtọ̀jọ́ lọ ni. nígbà tí ò ṣe fi yàn gẹ́gẹ́ bí ọkọ ẹni níbi ayé àlùkò àzọlùkọ́ àlàfo nígbà yẹ bí alẹ́ yìí ná bíi màrún irú bá à ń sọ wípé káwọ ṣe sọ́dọ̀ ọtí yé ní dáadáa èyí náà ní láti lọ sí pòkètì ẹ padà sọ́dọ̀ ọtí wa abdullahi bin abbas rọdí aláàánú lára àwọn tọ́lá ànábì muhammed ṣàdúrà fún pé kọ́lọ̀ kó fi ìmọ̀ quran kó fi yé ó ní inni àtàzáyanu lè mi á èmi tẹ́ ẹ wò yìí mo máa ń sọ̀sọ́ fún àwọn ìyàwó mi kàmá wàhíbù àtàzáyanu lè mi ẹgẹ́ ló fi ẹ̀sùn mọ́tẹ́ fúyàwó mi lẹ́yìn kó búra dáadáa kó búra dáadáa kì í ṣe nígbà tí wọ́n bá jáde tíyàwó bá fẹ́ búra dáa fọ́kọ rẹ̀ nínú ilé ni o nínú ta gbọ́dọ̀ fi àkíyèsí àwa ọkùnrin sí i pé ẹ̀sọ́ fáwọn ìyàwó yìí the best of their club inú ilé ni kí wọ́n ti mọ̀ wọn àwa ni ká mọ̀ rí lára wọn dáadáa ká lè fi fáwọn ìyàwó wa púpọ̀ rẹ̀ gẹ́gẹ́ adébọ̀ Muhammadu sallallahu alaihi wasallam ó ti jẹ́ ìsáǹpù tó dáa fún wa níbi bá ṣe báwọn ìyàwó wa lò ó ta bùkátà sí òní pé káwu àdé Muhammad sallallahu alaihi wasallam ìyàwó Aisha ó làdẹ́bì kò gbọ́wọ́ òkè bẹ̀rẹ̀ rí ibi tẹ́ bá ti ká lẹ́bí gbọ́wọ́ òkè ó wá nẹ́ẹ̀lẹ̀ àwọn jagun ojú ogun làdẹ́bì wà sallallahu alaihi wasallam ànábì òsì nàìyẹ̀ rí kó wá kú afọkùnrin kan. ọkùnrin gbogbo ìgbà ni sọ ya Muhammad sa ana ana sa àtúnká èmi ni màá pa á gbogbo ìgbà mi jẹ́ mọ́tò fáwọn ẹbí àlejò wa ni wà á na àtúnká èmi ni pa á sọ̀rọ̀ bá a nìkan wọ́n á wà ní ó fèsì ànábì ọlọ́mọ àrùn kánàbì fi dàbá yìí lásán ó kọ́ dùrà yìí ọlọ́mọ àrùn sọ̀lá ó hàn ó sá lọ ní kékeré àwọn èèyàn tó yára òun ti kú olóhùn mọ̀ wípé ti o bí wọ́n á lẹ́yìn ibi jọ́kẹta ànábì gbọ́wó kéde ẹ̀yà sọ́nà bá àṣọlá ànábì yà dàgbò sọ́nà bá àṣọlá lọ kọ́ mọ́tà sọ́bi àfihàn náà bẹ́ẹ̀. Anas bin Malik nínú àwọn ọmọ kéékèèké tí wọ́n wọ́n wà lọ́dọ̀ àdébà kan lọ́fọ́ ó ní ànábì rẹ̀ oúnjẹ jọ kan òun kàn bọ́ sàárẹ̀ àwọn ẹgbẹ́ òun bó ti bẹ̀rẹ̀ eré lò òun tó dé òun ò ànábì wa bá wo láàrin àwọn ẹgbẹ́ ya anes ìrẹ́ anes kébi tí mo rọ ọ̀dọ̀ nígbà náà ànábì ò sọ kẹ̀kẹ́ bá mi kò lè jẹ́ ìyá sí. látẹ̀yìn ànábì ti pé o kì í ṣe kó ràdọ̀bì náà náà kẹ́ o èmi àti látẹ̀yìn ọ̀dọ́ náà bá a lọ́sùn káàrọ̀ dára ọlọ́run kó ṣe wá ní ẹni eré fáwọn ará ilé wa èyí tá a bá ṣe báyìí ní èdè tí mo fẹ́ parí nílọ sí àtúnfẹ́ parí òun ni pé gbogbo àwọn tá a bá ti léyàwó ní tá a ti lọ́mọ ẹ̀jọ́ ẹ̀jẹ̀ ká máa sì tí wọ́n dáhùn ká máa fún ọ létí ó kéré jù lẹ́ẹ̀kan lọ́fẹ̀ẹ́ kódà kó jẹ́ ẹ̀kan láàrin náà ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé bí wọ́n ṣe lo ayé wọn rèé ibi tí wọ́n lè jẹ́ sí tọ́nà wọn bá nífẹ̀ẹ́ sí ibi tí wọ́n lè jẹ́ sí tọ́nà wọn bò nífẹ̀ẹ́ sí kálá oyè wọn. káwọn àwọn ìyàwó wa kàn mọ ewé ẹ̀sìn tá à ń ṣe torí pé àsìkò díẹ̀ làwa ó lò pẹ̀lú wọn tó bá wọn náà bàbá fún káàrin wọn sàárà nígbà tá a bá kú mẹ́sàn-án kó má fi pé àwọn ìyàwó wa wà lọ fi àwọn ọmọ wa nígbà tẹ́sí ò bá yé wọn ọmọ bá kẹsì lẹ́yìn kan wọ́n ní fẹ́ ikú fẹ́fẹ́ rèé ó kiri yóò ní àbí kíní kan ní àwọn sọ̀kẹ́ àtúntò tilẹ̀ tó wu òun gbogbo eléyìí kásàlàyé fún ẹ̀sìn ọlọ́run aláṣọ ààrẹ wọ̀tálá inú ẹrú tí ó lè ṣe dáadáa táwọn ará ayé wa òní kọ́nà kó fèmí àtìlẹ́kùn àbíọ́nà ọba àwọn ìyàwó tiwa náà pèsè wọ́n ní ìdúró fún wa náà kó wá jẹ́ pé àtàwa àti àtàwọn náà wọ́n lè fà á sínú àlùjẹ́ náà àbí Allah subhanahu wa ta'ala eléyìí tí a gbọ́ yìí ó jẹ́ wúlò fún àwa tí a sọ àwa tí a gbọ́ náà kó lè pèsè wá وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته